أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله ada ọpẹ́ tó pẹ́ fún Ọlọ́run adẹ̀tọrọ ìkẹ́ àti ìjẹ́ fún ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam abẹ́lọ́n kó gba ètò ìníjọsìn lọ́wọ́ wa àti àwọn olùdarí Al-Ihsan TV ní Ìbàdàn bíi àti ẹnìkọ̀ọ̀kan wa náà tí à ń bá wa lọ kọ́lọ́kọ́ san wá lẹ́sàn-án rí a tọrọ àforíjì pé ètò yẹn dáwọ́ dúró nítorí àwọn ìdí tí ó kọjá agbára wa òun ni abẹ́lọ́hún ọlọ́run jẹ́ kí nẹ́tíwọ́ọ̀kì tó ṣòjòrò ẹ̀yin ẹlúfin ọlọ́run gẹ́gẹ́ bí àlàyé tá à ń ṣe lọ nípa afẹ́ fi sọ̀rọ̀ ní àtẹ̀kùwímùlì yíjírí wàlìmíláàdì afẹ́ wo ètò tó ní í ṣe pẹ̀lú ìlànà kàlẹ́ndà ti Islam àti kàlẹ́ndà ti Gregorian calendar a wà wò ọ̀nà wo ló fẹ́ gbà láti lapa nínú ètò ìṣẹ̀lẹ̀ ayé mùsùlùmí àbí gbàgbọ́ mùsùlùmí àbáwọn nǹkan tá a máa ń ṣe nínú ẹ̀sìn wa ẹ̀yẹ́ ó sí ọlọ́run ibi tá a ti fẹ́ gbé ni wípé àwọn àsìkò yóò sarajọ nígbà tá a bá rí àwọn ìṣẹ́jú àyá tá a rí ìṣẹ́jú tó kóra wọn jọ tó di wákàtí àwọn wákàtí ó kóra wọn jọ yóò di ọjọ́ ọjọ́ ó kóra wọn jọ yóò di ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ó dosù oṣù ó dọdún ọdún ó máa lọ ìṣẹ̀mí ayé wa ń lọ tí ó fi dijọ́ tọ́já sí wípé ọlọ́run ó jogún olẹ̀ àti gbogbo tí ń bẹ ń bẹ ṣùgbọ́n ìjọ tí kálukú bá ti lè kú òlé ayé yìí màmáta kọ̀lẹ̀kọ́ mọ́tìkìyà mọ́tìbò ẹgbà ti lè kú òlé ayé ọjọ́ ọ̀gbẹ́ǹdì àǹkìyà mọ̀ sí ẹ̀ ó ṣe kí ni o ó ti bẹ̀rẹ̀ nìyẹn bá a ṣe wá ń ṣètò kàlẹ́ńdà a fẹ́ wo àtẹ̀kùwímù lè yíjírí káwo ti kàlẹ́ńdà àti ìjírà àti Islam káwo ti Gregorian calendar èyí tó já sí wípé ìyẹn ló di 2020 tó di 31 December 2020 lónìí títí ìjírá tó lè jẹ́ on the 16 oṣù Jumada wúlá tó jẹ́ oṣù karùn-ún ìjírá 1442 káwọ́ àwọn àwọn tó yẹ káwọ́ mùsùlùmí ọgbọ́yé lórí ààrẹ ẹ kí bẹ̀rẹ̀ àfáà ní oríṣiríṣi àwọn kàlẹ́ndà ló wà láyé méjì táwa fẹ́ gbéyẹ̀wò nù mí ìfẹ́ máa yà lọ bí àwọn kàlẹ́ndà sí mi ṣùgbọ́n méjì tó gbajúmọ̀ jù láyé lónìí tó jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ orílẹ̀-èdè àgbáyé ń lò òun náà la fẹ́ gbéyẹ̀wò yìí àfáà ní bá a bá ń sọ̀rọ̀ àtẹ̀kùwímù lìí jírí òun náà ni àtẹ̀kùwímù kọmọ́rí alìsìlámi òun ní ìlànà ètò kàlẹ́ndà eléyìí tọ́já sí wípé òṣùpá làwa fi máa ń kà á ìlànà ètò kíka ọjọ́ mímọ̀ sọ wípé ọjọ́ kan parí lónìí o ọjọ́ méjì parí o oṣù kan parí o òun nìlànà ìta ń fi òṣùpá kà ń kí èsè olóòrùn tọ́jẹ́ pòun náà ni kàlẹ́ndà Islam àfẹ́ àtẹ̀kùwí mùlìyí alkọmọrí alìsìlámi òun láǹkà òṣùpá láwò ìlàwà mùsùlùmí èfé múdé sílẹ̀ nígbàtà abádáwọn mùsùlùmí mi àìmọ̀kan ni o pé tí máa ń súnmi náà ní báwa mùsùlùmí àìbẹ̀rẹ̀ rọ̀mọ́bọ́n jọ kan náà àwọn àfàkẹ́ sèṣòro ní ìsìlámù tiwa tí wọ́n bá di síṣòro àìmọ̀kan ló fà lójú ayé àsálà ọ̀sẹ̀lẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ àwẹ̀ kan náà bọ́ọ̀lù ọ̀hún fẹ́ àwọn sàádé wọn ṣe lọ́wọ́ wọn ọlọ́run sì yọ́nú sí wọn rọ̀ bí àlọ́wọ́ àyìnwó wọ̀rọ̀ dùn àyìn kódà ìyẹn máa ń jẹ́ kí inú tiwa ó dùn pé ah, ọlọ́run àdúpẹ́ o ìsìláàmù tiwa èsè ẹ̀sìn àti múdẹ́ẹ̀kì ilẹ̀ ẹ̀sìn ọlọ́run múdẹ́ẹ̀kì fún wa ni òṣùpá tá a ti rí lẹ́tẹ̀sù tọ́yọ yóò wà máa develop yóò develop tí ó fi di bádìrú tí ó fi dòṣùpá ọjọ́ kẹ̀ńlá yóò tó wá máa dẹ́kù yóò tó máa dẹ́kù tí ó tó fi pòórá tí ó tó fi yọ lóṣù míì àwọn àfáà nílànà yìí òun nìlànà kíka kàlẹ́ndà tó lóṣùpá tó jẹ́ pòun náà ni kàlẹ́ndà ìsìláàmù àfáà nílù ìlànà kàlẹ́ndà yìí òun ni tá a fi máa sin ọlọ́run ọba wa ọba tó já sí pòun ló ní wà máa kọ̀ lákùtùlì jìnnà wà ní ìnsá ìlàlì àgùdùn nínú sọ́rọ́tù bàríyà áyà 56 Quran chapter 51 verse 56 ọlọ́run ni mi ìdẹ́yìn èèyàn àtàǹjẹ̀nù lásán bí kò ṣe pé kẹ́ ẹ máa sin èmi ọlọ́run kẹ́ ẹ máa sin èmi nìkan ṣoṣo kẹ́ ẹ gbà mí láṣo kíláàsì wa máa sin ọlọ́run ìlànà kàlẹ́ndà òṣùpá yìí ni òun nìlànà ti síláàmù àwa ní kàlẹ́ndà òṣùpá yìí tọ́ra fẹ́ máa gé kéékèèké torí ti tà lọ́pọ̀ àwa ní òṣùpá yìí yíyọ rẹ̀ sí oṣù míì òun láàfin mọ̀ pé oṣù kan parí àti bọ́ sínú oṣù míì àwọn oṣù tó bá wá ń parí òun láàmọ̀ kà táàfin pé oṣù kélòó la wà yìí torí páwọn ìjọsìn kan ń bẹ nínú Islam ó ní í ṣe pẹ̀lú ọjọ́ àtòṣù nígbà bá débi àhàmì yàtù àtẹ̀kùwí mìlì hijiri àlè Islam mọ̀ ń bọ̀ wá síbẹ̀ yẹn láìpẹ́

e àwọn oníṣúrọ́tù taoba nínú oníṣúrọ́tù taoba Quran chapter nine verse thirty six ọlọ́ọ̀ni inna shuhuri inda lọ́ọ̀yì isna asharọ̀ shahara ẹgbẹ́gun tọ́lọ sọ iye òǹkà oṣù lọ́dọ̀ òun ọlọ́run fi kìtàbí láàyè àwọn àfáà ní nínú ni àwọn ní nínú ọlọ́run òun náà ni pé méjìlá lóṣù yẹn yẹ́wò mọ̀kọ́lákọ̀ sàmàwátì wà áwùdọ̀ kèé ṣe pósù ẹsẹ̀ bẹ̀rẹ̀ nígbà tán bí ànábì wa Muhammad sallá kèé dìgbà ànábì Ìsá ló ti bẹ̀rẹ̀ níjọ́ tọ́lọ́run ti dá sánmọ̀ àtìlẹ̀ ni jàmọ́ ẹ̀já tẹ́kínò ti áyà yìí yẹ́wò mọ̀kọ́lákọ̀ sàmàwátì wà áwùdọ̀ ìjọ́ tọ́lọ́run dá sánmọ̀ àtìlẹ̀ bó lọ́n ṣe ṣe nǹkan rẹ̀ ẹgbẹ́ kí ló ti àwọn nọ̀kọ́ọ̀tì kan bẹ̀ o iye nǹkan oṣù méjìlá ṣé january lọ́lọ́run sọ february march à ń bọ̀ wá bẹ́ẹ̀ nínú àwọn oṣù yìí a àrùbá àtúnẹ̀hóró àwọn oṣù àbẹ̀wọ̀ àwọn oṣù àpọ́nlé mẹ́rin kan bẹnu wọn ọlọ́run ní zálíkà dínà lọ́kọ́ yímọ̀ àti kẹ́ ẹ máa ka oṣù méjìlá yìí kẹ́ ẹ máa fi oṣù méjìlá yìí kẹ́ ẹ máa fi jọ́sẹ̀fà wọ ọlọ́run kẹ́ máa lo ìlànà oṣù òun lẹ̀sẹ̀ tó dúró tọ́ kí wá ní arúgbá àtúntúrù ọlọ́run láwọn sacred month mẹ́rin kan bẹ́ẹ̀ nínú hadithi anabi sallallahu alaihi wasallam ó ti jẹ́ kó rí pé mẹ́ta ń bẹ mùtàwálìyà mẹ́ta tẹ̀léra wọn àwọn ètò ni oṣù dùlùkádà àbí dùlẹ̀ kẹ́ẹ̀dà àwọn àfáà méjèèjì náà lọ́lọ́ bákan náà dùlẹ̀ hijja àbí dùlẹ̀ hajj ó di méjì muharram ìyẹn ní oṣù kọkànlá oṣù kejìlá àti oṣù kínní mẹ́tẹ̀ẹ̀ta yẹn ó tẹ̀léra wọn rajab òun ló dá dúró ó jẹ́ oṣù àbẹ̀wọ̀ mẹ́rin kí ni ìtumọ̀ oṣù àbẹ̀wọ̀ àwọn àfáà láwọn oṣù kódà nígbàjà ìlíyà àwọn lábúbá máa ń panlé wọn èyí kọ́ lọ kojú ìjà síra wọn wọn èyí fi jagun wọn máa ń sọ́ra fún kánṣẹ́rù kán ṣàbòsí kán ṣòdúró àwọn oṣù ìtúrè èèyàn tó lè gbà àwẹ̀ ń bẹ̀ oṣù wà ní àdìsítọ̀ lálàáfíà táàfù mọ̀ pé àwọn oṣù kíni o súnmínà lẹ́fọ́rùn téèyàn ó gbà àwẹ̀ ní àwọn oṣù yìí à ń bọ̀ wá síbi àwọn àlàyé nígbà tá a bá déwájú kí n mọ́kọ́ fẹ́ lò láàrin tàfà sílì ń bẹ níwájú mi ń bì ṣùgbọ́n àsìkò lè gbà wá ká máa sọ táwọn àfáà sọ ṣùgbọ́n akẹ̀wò díẹ̀ nínú tán sọ àwọn àfáà wá ní oṣù tọ́lọ́wọ́n bá ń sọ yìí kí n lo tẹ̀síìrì àlùwàjíìz àfáà ní àfẹ́ adádù ṣùhúrì mùsùlùmí iye òǹkà oṣù àwọn mùsùlùmí èyí tó já sí wípé alẹ́tì àwọn oṣù tó já sí wípé wọ́n ta àbàdùlọ tó fi ń sin lọ́n bí à ń yẹ́jẹ́ àlù áá lisanati yìí tó jẹ́ páwọn oṣù yẹn tí wọ́n fi sí lọ́hùn yẹn yóò wà á di ọdún kan ìsìnà aṣara ṣahara àlàámà náà zílì lè kọ́mọ́rì àáfàá nínú ìbámu sí yíyọ òṣùpá méjìlá láwọn oṣù yẹn tí ó wà á di ọdún kan wàsílálìlà ìlà láàkà máa yà ó dùhú áhàlù rúùm wà fáàrìsì afọ a kèése báwọn róòmù ẹjọ́ ẹ tẹ́kìlòsì ọ̀rọ̀ róòmù torí pà ń bọ̀ wá romans bá débi ọ̀rọ̀ genus january mgba bá débẹ̀ à ń bọ̀ wá síbi ọ̀rọ̀ róòmù àwọn àáfàá wo ní ti wa àlùwà hídílà ń bayi. ti kan wàstíhìláàlì àìlà lákàmọ́ yàdùhù ahalu rum wàfààrí àáfàá ní kèése báwọn romans àtàwọn persians kèése bí wọ́n ṣe ń ka sí wọn o kèése oṣù tá à ń o òṣùpá la fi máa ń ka fi kìtàbí là gẹ́gẹ́ bó ṣe wà náà tíra ọlọ́run àáfàá wa àlùwáṣì yìí àwọn náà sọ yẹn nínú tíra àwọn àlùwájì yìí àfáwà ibùdó kẹfíìn àwọn náà lọ́rọ̀ tó pọ̀ àfáwà àlùbábọ̀wì nínú tẹ̀síìrì tiwọn àwọn ń ṣàlàyé fún wa pé àwọn ti ẹ̀ka gbogbo oṣù yẹn ni wọ́n ní iye oṣù méjìlá tọ́lọ̀ ń sọ wọ́n sọ pé January February March April May ìtọ́lọ̀ ń sọ kọ́ yẹn o mọ̀ ń bọ̀ wá bẹ́ẹ̀ nígbà má débi àtẹ̀kùwímù àlìkéni o àlìmíládì àbí àlìgrigori méjèèjì làwọn àfáà máa ń pè nígbà má débẹ̀ torí pé méjìlá kọ́ lóṣù tí wọ́n nípìnlẹ̀ wọ́n yí wá méjìlá ni nígbà bá débẹ̀ àáfàá lóṣù méjìlá tọ́lọ́wọ́n bá ń sọ yìí àáfàá wa albago wí ni mò ń kó òtò ọ̀rọ̀ wọn wọ́n ní wàá yíyà muharram wà sọ́fà wà rọ̀bí al-awwal wà rọ̀bí al-thani àáfàá wa àkàdélẹ̀ àáfàá wa àlùbáwọ̀ wí nínú tẹ̀síìrì wọn àwọn ka oṣù méjèèjìlá tọ́lọ́wọ́n bá ń sọ wọ́n lóṣù tọ́lọ́wọ́n bá ń sọ nìyẹn o mo rò pé ìyẹn náà tó fi clear ẹjẹ́ àpò bẹ́ẹ̀ yẹn ká máa bọ́rọ̀ wa lọ. lóṣù ti ètà àfọ̀sùpá káyì nínú kọjẹ́ tíṣà wà ìṣirú nà yawman aw salasuna yawman. afa lóṣù ìjìra tọ́jẹ́ oṣù ti Islam kò lè jẹ́ twenty eight láìláì kò sì lè jẹ́ thirty one nínú kọjẹ́ twenty nine mọ́kàndínlọ́gbọ̀n àbíkọ́jẹ́ ọgbọ̀n gẹ̀rẹ́gẹ́ torí pé yíyọ òṣùpá kan sí òṣùpá míì á rí ọjọ́ mọ́kàndínlọ́gbọ̀n àti àsìkò díẹ̀ jẹ́mọ́ ẹ̀gbọ́ yé dáadáa fẹ́ oṣù tí afẹ́kùwímùlì yìí jírí alọ́kọ́mọ́rí alìbìsìlámì àwọn àáfàá ní tó ṣùpá kan bá yọ lónìí kó ṣùpá ní ò tó yọ àárí twenty nine days ọjọ́ mọ́kàndínlọ́gbọ̀n yọ wà lé lílé tó lé yẹn ìlólè méjì irú rẹ̀ lè sarajọ nìkan ò fi pé táàtì àfi oṣù ti Ìsìláàmù àwọn àǹfààní tó bá wá rí bẹ́ẹ̀ wọ́n ní iye òǹkà rẹ̀ ó máa ń jẹ́ three fifty four days àbí three fifty five days jẹ́mọ́ ẹ̀ ṣàkíyèsí ẹ̀ dáadáa nínú òǹkà ti ìjírá ọdún tí ó bá three fifty four yóò sì jẹ́ three fifty five kò lè jẹ́ 365 àbí 366 bíi Gregorian ìyàtọ̀ bí ọjọ́ mọ́kànlá ọmọ ń sábà wà ń bẹ̀ nínú ìyàtọ̀ tá a bá sí ọjọ́ wọn torí Gregorian calendar òun a máa jẹ́ 31 a sì máa jẹ́ 30 òun ti ní fọ́múlà tí wọ́n kọ́ wá ń gbà fún àkọ́wá ní sùn 30 day of September April June and November order rest at 31 ẹ̀sẹ̀ February èlò nǹkan tí wọ́n kọ́ wa nígbà táwa kékeré wọ́n ti mọ̀ níyù òun ṣùgbọ́n oṣù tọ́lọ́hún bá ń fi òṣùpá wò tí ó bá jẹ́ twenty nine yóò fi jẹ́ thirty jẹ̀mọ́ ẹ̀já tó gbọ́yìn náà yé nínú àlàyé táwọn àáfàá wa tí wọ́n ṣe fún wa ni ọ̀dà ẹ̀já sáré wo abala mi ìgbà wo la bẹ̀rẹ̀ sí ní lo àtẹ̀kùwímù lìíjírí alọ́kọ́mọ́rí alìsílámì jẹ́mọ́ tá a bá kọ́ wò Kùránì ọlọ́run a sì kà ń bẹ̀ pé iye òǹkà oṣù lọ́dọ̀ ọlọ́run méjìlá ni kọ́lọ̀ ó tó dànà bí wà á dámọ̀ rárá kó tó dànà bí wà nọ́ọ̀hù yẹ́wò mọ̀ kọ́lá kọ̀ sàmàwáátì wà láwù nígbà tó ti dá sánmà àtìlẹ̀ ọlọ́run ti ní òun ká oṣù ọlọ́dọ̀ mi méjìlá ni ṣùgbọ́n gbà wo la wá bẹ̀rẹ̀ sí ní lo kàlẹ́ndà ètò di sixteen five fourteen forty lónìí tí mò sọ̀rọ̀ yìí jẹ́mọ́ àáfàá ní àwọn mọ̀ àríkùn wọ́n ní tifak lórí wípé anṣáàhù alkhalifatu Umar ibn al-Khattab radiyallahu anhu ẹni tó iníṣẹ́ẹ̀tì ẹ̀ ẹni tó bẹ̀rẹ̀ kíka òǹkà ìjírá khalifa ẹlẹ́ẹ̀kejì ni alkhalifatu sáání ìyẹn ni àáfàá wa sàbẹ́ pàtàkì Umar ibn al-Khattab kí ni tó ṣẹlẹ̀ ẹ̀jẹ̀ àwọn táwọn onímọ̀ sọ àwọn àáfàá ní tó ṣẹlẹ̀ òun ni pé àáfàá wa Umar ọmọ Khattab ọlọ́run kó bá ní san wọ́n ní ẹ̀san olóore wọ́n kó àwọn sàbí ànábì jọ ni wọ́n ní tó dẹ̀ ni pé nígbà tí Umar jẹ khalifa Umar wa máa fi lẹ́tà ránṣẹ́ sáwọn tó jẹ́ bíi governors nínú àwọn tó máa ń fi lẹ́tà ránṣẹ́ sí tóun náà jẹ́ governor lọ́dà rẹ̀ ní Abu Musa al-Ash'ari radiyallahu ta'ala anhum ajma'in ọlọ́ọ̀bá ní kẹgbà àwọn sàbí ànàbí yìí Abu Musa wá ń jẹ́ kó yé khalifa pé khalifa àwọn lẹ́bàá yín nígbà míì àìsí déètì ń bẹ̀ ọmọ ń dá confusion lẹ̀ jẹ́wọ́ ẹ̀wọ̀ pàtàkì déètì téèyàn bá kọ lẹ́tà ní Muharram 1 tó ní gbogbo ẹ̀yin gọ́ọ̀nà mi ẹ máa ṣe nǹkan báyìí ó tún kọ yìí ní Muharram 7 ẹ mọ̀ ṣe mọ́ tí muharam sẹ́wùn yẹn láàlò ìjọba náà máa ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n kọ́kọ́ lẹ́tà kan ẹ ṣe báyìí tó tó yá ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ wò ní ìsìn lórí covid-19 kọ́lọ̀ kójọ kọ́ bá ní ká kúrò lágbàáyé wọ́n kọ̀ mú òfin kan wá a tó ti gbẹ́sẹ̀ kó lórí eléyìí o a tó ti gbẹ́sẹ̀ lé padà o ẹ wò dé ẹ bá lọ lo òfin tí wọ́n ṣe ní November ní December àáfà ó lè lọ sẹ́wọ̀n ìyẹn ló fà Umaru wá rò pé á ah, ọ̀rọ̀ gidi làbú Musa làṣàrí sọ yìí o kèé sí déètì lọ títí di àwọn lẹ́tà tá à ń kọ yìí ẹ mọ̀ ṣe mistake déètì tí wọ́n ń kà ń gbà náà kò pọ̀pùlà tó nǹkan ìyẹn náà gbèdé five seventy àbí five seventy one nígbà kan bí ànábì wa Muhammad táwọn àfọ onítàn tán máa ń fà Umaru wá pe àwọn sàádé ọ̀yà àti mọ̀ pé yóò ka oṣù méjìlá ni bó o láàṣì máa kà <clears throat> nínú nǹkan tí wọ́n wá ṣe nígbà yẹn òun ni wípé wọ́n wá mú mọ̀ràn wá nínú àwọn ọ̀mọ̀ràn eléyìí tí wọ́n mú wá àwọn kan ní ẹjẹ́ àmọ́ lójọ́ tàbí ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam tàbá òjò tàbá ànábì á ti mọ̀ pé a bẹ̀rẹ̀ kíka déètì wa níjọ́ tàbá ànábì àwọn kan ní ẹ̀wà jẹ́ amújọ́ta nàbí àsàlám tó kú àwọn kan ní ẹjẹ́ amọ́jọ́ ogun údù ẹjẹ́ amọ́kọ́ ọjọ́ ogun bájírì àwọn èèyàn wá ń mú oníranran àmọ̀ràn wá òun lẹ́nìkan nú àwọn sàbí bá mú wá pé ah, à ìjọba nàbí kò mọ́ta lọ sí Mẹ̀dínà òun nípìnlẹ̀ Islam inú fa ìtìṣàrù dínì Islam ìlọ́jẹ́kẹ́sì Islam ọ̀fọ́n ká ẹjẹ́ amú wọ́n ní Umaru fàwàfàkọ̀ Umar ibn al-Khattab radiyallahu anhu àwọn fáwọn ọmọ ọwọ́ àṣekí ni ó àgírí pẹ̀lú tẹni ẹ sọ ìtẹ́lẹ̀ yìí sọ òun láàlò ẹ jẹ́ ká mú ọjọ́ eléyìí tọ́já sí pé lànà ìjà sọ́la ń ṣe ìjírá tá gbàgbé ìjírá ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ṣe ní oṣù Muharram inú oṣù Rabiul Awwal oṣù kẹta ìjírá ni àwọn mìíràn àwọn onímọ̀ wọ́n ní ìjírá yìí ilẹ̀ ló wá kò lé lórí ṣùgbọ́n kí ni tó ṣẹlẹ̀ wọn ò wá bẹ̀rẹ̀ sí ní ìka lọ́dún yẹn <coughs> ọdún tí wọ́n sọ̀rọ̀ ikọ́ bẹ̀rẹ̀ sí ní ìka mọ̀hárámù ọdún bíi oṣù mẹ́sàn-án sẹ́ǹfẹ̀rọ̀ bíi bí àsọ̀rọ̀ àǹfẹ̀ ìjìra wọ́n rẹ̀ lè bẹ̀rẹ̀ sí ní ìka fi wá ṣe ọdún alákọ̀ọ́kọ́ ìyẹn náà wá fi bẹ̀rẹ̀ sí ní ìka déètì ọwọ́ kọ́ lẹ́tà síra wọn kí sọ́pà seven ìjẹ́ra o oh one kí ni déètì òní rọ̀bìlà awal seven ìjẹ́ra o oh seven ìlàwà ń kà á lọ láti ìgbà náà òun ló di jùmọ́dàlù wúlá sixteen fourteen forty two lónìí pẹ̀lú eléyìí ọba di pé ìlàwà mùsùlùmí òun là ń lò àwọn ẹ̀mọ́sẹ̀ mi fẹ́ ọ̀rọ̀ oṣù ọ̀dàrú o oṣù méjìlá lóṣù àwọn aláwùbáwá náà dẹ̀rẹ̀ wọ́n ti mọ àwọn oṣù yẹn kó ti ẹ̀já sípò àwọn àfẹ́ẹ̀sìn wọ́n ló kọtọ́ máa ń pè ń gbà míì ìyàtọ̀ díẹ̀ díẹ̀ máa wà ń bẹ̀ oṣù kan lè ló kọ mẹ́ta mẹ́rin àwọn àfáàsọ gba àwọn ọkọ yẹn ṣùgbọ́n bí táà lọ pọ̀ ìfẹ́kọ́rọ̀ ọ̀tàn ọ̀pọ̀ ká bọ́ síbi ta àbẹ̀rẹ̀ sí ní ka oṣù gbogbo mùsùlùmí àgbà ńlá ayé di pé wọ́n ń lò ó oṣù ìjírá fìrè tí ó twenty nine yóò thirty àáfà aláwọ̀ oṣù méjèèjìlá yẹn òun náà rọ̀bíù làwọn rọ̀bíù fani jùmọ́dà lùwúlá jùmọ́dà faniya rọ́jàb ṣàbán ramadan shawal dùlẹ̀káàdà dùlẹ̀híjà àwọn oṣù méjìlá nù ìdí tí wọ́n ṣe sọ ó kọ̀ọ̀kan àwọn àfáà ṣàlàyé rẹ̀ sí bí ṣùgbọ́n bí tá ń lọ́pọ̀ gbogbo eléyìí fún àwa tá a bá jẹ́ akẹ́kọ̀ọ́ ọ̀mọ̀ ọ̀nbẹ́nu àwọn kútù táwọn àfáà ti kọ́lẹ̀ tá a máa wá ìtumọ̀ rẹ̀ káàkiri ṣùgbọ́n àwọn nǹkan tó lè jẹ́ ká gbọ́yé ẹ jẹ́ ká bí ẹyọ kan méjì nínú àwọn táwọn onímọ̀ sọ tọ́lá àwọn tí wọ́n fi sọ àwọn oṣù yẹn ó ní í ṣe pẹ̀lú sẹ́lẹ̀ muharram lápẹrẹnsìn àwọn àfáà ni wọ́n ń pè ní muharram lè anna làárọ̀ kọ́bùlà islam káánú lè nínú muharram àwọn aláwọ̀ agbẹ́gbàjà ìlíyà èèwọ̀ ní bára yín jà àwọn oṣù mẹ́rin ní arúgbà aṣọ ẹ̀hóòrù èèwọ̀ èèwọ̀ ni ẹ gbọ́dọ̀ bára yín dànù oṣù yẹn iná ṣe máa ń pè ní kíni o oṣù muharram àtàwọn àlàyé míì táwọn àfa àtúnṣe lọ ọ̀dà ẹ jẹ́ ká tún wo mọ́sálà mi lórí tẹ̀kùrímù lìjírí àfa àníṣẹ́ wá rí gbà tó di wípé oṣù ìjírá yìí tó di ń tọ́ bẹ̀rẹ̀ bí ìsìláàmù ṣe ń fọ́n ká táwọn mùsùlùmí tó di páwọn náà ń pọ̀ sí ìsìláàmù kúrò ní mọ́kà ó kúrò ní mọ̀dínà ó kúrò ní erékùṣù ilẹ̀ lárúbáwá ó wá di tí ó ń káàkiri àgbáńlá ayé gbogbo ibi tí ìsìláàmù bá ti dé òǹkà ìjírà yìí ni wọ́n ń kà kódà láwọn ọ̀pọ̀lọpọ̀ olùtọ́ sí lo Gregorian calendar lónìí ọ̀rọ̀ colonization alistimar ọ̀rọ̀ ìmúnisìn àwọn èèbó àtàwọn french bí wọ́n ṣe mú àwọn ìlú ìsìláàmù lẹ́rú tí wọ́n mú wọn sìn ara tí wọ́n ara burú tí wọ́n kó bá wa òun ni pé wọ́n gba kàlẹ́ndà ìjírá kó lọ́wọ́ wa wọ́n mú kàlẹ́ndà ọ̀dọ̀ tí wọ́n wọ́n gbélé wa lọ́wọ́ àáfàá nítorí náà àwa tá a jẹ́ mùsùlùmí ká gbà pé kàlẹ́ndà tiwa òun ni ìjírá kí nìdí tá a fi sọ bẹ́ẹ̀ ọya ẹ ká wo pàtàkì mímọ́ lo kàlẹ́ndà ìjírá pàtàkì mímọ́ ka oṣù nílànà ti jíra èyí tọ́lọ̀ ọba àlékè ọlá tó gbé kalẹ̀ fún wa àǹfààní alákọ̀ọ́kọ́ nínú tá a gbọ́dọ̀ lọ mọ̀ ní wípé gbogbo bàádà tó jẹ́ àwọn bàádà tá a máa ń ṣe nínú ìsìláàmù wọ́n gbé lórí oṣù ìjírà ìní ẹ jẹ́ ká wo díẹ̀ nínú àwọn bàádà tá a ń ṣe torí mò ń wo àwọn abala abala ìfẹ́kọ́ àfẹ́ẹ̀tì àwọn mọ̀sáìlì tá a fẹ́ yanjú wájú alákọ̀ọ́kọ́ ẹ̀yin mùsùlùmí àwa mùsùlùmí òdodo tá a bá fẹ́ gbààwẹ̀ Ramadan nínú òpó ìsìláàmù ẹjẹ́ mú Ramadan àti hajj mùsùlùmí máa ń gbààwẹ̀ Ramadan nínú oṣù kẹsàn lọ́dọọdún Ramadan oṣù kẹsàn ìjìra ni tá a bá rí mùsùlùmí kan tó ní pé September September lòun fẹ́ gbààwẹ̀ kò ní jẹ́ àwẹ̀ tọ̀dọ̀ Ọlọ́run tọ́lọ́run fi wà nìjẹ́ náà sí àwẹ̀ fẹ́ẹ́ nù tiẹ̀ lọ́gbà yẹn àwẹ̀ tọ́lọ́ inú oṣù rọ̀mọ̀gbọ́nà láwọn ń gbà bákan náà ọlọ́ ni alahajju ashurun ma'lumat ájì òpó kan nínú ìsìláàmù gbogbo àwọn tá a ti ṣe ọlọ́mọdé ọjọ́ ẹ̀kan tó lè máa lọ gbogbo àwọn tí èsì ìṣẹ́ kálukú náà lè lọ ṣe ájì kìí ṣe pà o lọ ájì tí ẹ̀ torí kò lè àbí torí pọ̀ wá táìtù táìfọ́ pàtàkì bíi kí wọn náà rí òpó kan sínú òpó islam kọlọ́mọ́ sí wá lólópó islam mẹ́ta ìmánì ìran àwẹ̀ ọlọ́njà lówó lọ́kàlẹ̀ máa lọ bàtà owó halal ká lówó lọ́kàlẹ̀ máa lọ ájì kà máa ṣe òmùra ká fi máa wáyọ̀ ní ọlọ́run tí èsì pà ń lọ ọrọ̀ yẹn mọ́kà àbá ń lọ wá táìtù kọlọ́kọ́rọ̀ wà lọ́rọ̀ ẹ̀yin arúfẹ́ ọlọ́run àáfàá níta bá fẹ́ fi ájì ọlọ́run ní alahajù ashuru ma'lumat àwọn oṣù tá a fi máa ṣe ájì oṣù tá a mà ní oṣù mẹ́ta náà sì ni shawal dùlùkádà dùlùhíjà ṣùgbọ́n gbogbo àwọn ṣe ájì tó jẹ́ ọ̀ranyàn jù tó jẹ́ pé ó tò lera wọn inú oṣù dùlùhíjà ni àwọn ọjọ́ yẹn báyìí téèyàn bá ti lè bẹ̀rẹ̀ láti bí ọ̀dẹ̀ eighty nine báyìí àáfà ẹ̀ ṣe wọ tẹ́ẹ̀ fi parí jàmúráàtì tẹ́ẹ̀ fi apàdà lọ ṣe tàwáàfù tẹ́ẹ̀ bá fẹ́ ṣe ni àáfà ẹni tọ́lọ́ ń bá fẹ́ ní ó ṣe tọ́wọ́ àròpèsè mọ́ lóṣù kejìlá wọn ṣe ájì dìsẹ́mbà làwà ìkó dìsẹ́mbà máa lọ ṣe ájì kìí ṣe ájì ìtọ̀dọ̀ ọlọ́run ló ṣe umra lọ lọ ṣe kò sí bàbá àdéṣọ umra ṣùgbọ́n ájì ó ní tó àràfà ọjọ́ tá a bá wà lókè àràfà yẹn òun làwa mùsùlùmí tá a láǹfààní àti wà lókè gba àwẹ̀ thirteen fourteen fifteen àdínú ní ìfọ̀lára àti à thirteen fourteen àfà tó gba àwẹ̀ bíi àwọn àwẹ̀ ọjọ́ funfun má gbà ní january thirteen fourteen fifteen o àbí february thirteen fourteen fifteen àbí april thirteen fourteen fifteen àbí september thirteen fourteen fifteen èyí ẹ ṣe àwẹ̀ súnà tànàbí àsọlá recommend àwọn àwẹ̀ ẹjọ́ tí oṣù pa tó máa ń jẹ́ pé ló máa ń bright jù tó máa ń tóbi jù ní sánmà náà ṣe máa ń pè láwọn àwẹ̀ àyàmùlìbí àwọn ọjọ́ tí sánmà máa ń mọ́lẹ̀ tó máa ń funfun dáadáa òun lẹ́nìkan ọ̀gbọ́yé nínú àwọn tó ń ṣe àwọn èèyàn lọ́nà nínú ìlú wambi ọba ní ká máa gba àwẹ̀ funfun àáfà ó ní pé súnà ní ká gba àwẹ̀ funfun àwa àbí pé gbọ́ lọ́wọ́ àná súnà ó ní sèbá àwẹ̀ àyàmù lùbí ìdìbò ní àìmọ̀ kan pa olówó ẹ̀ àáfà yọba ní káwé lábẹ́ jẹ sàárì gààrí iṣu àtòróró tọ́ba fẹ́ sínú ẹ̀kọ́ wọn ò gbọ́dọ̀ jẹ́ nǹkan aláta àbí nǹkan elépo gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń lọ sọ́dọ̀ ọ̀rọ̀ àwọn èèyàn báyìí wọ́n ń ṣì yín lọ́nà ni kò sí ní tí ń já àwẹ̀ funfun máa jẹ nǹkan funfun máa jẹ kọ́ máa mu gàrí máa jẹ sọ àtòróró máa mu gì jẹ búrẹ́dì funfun ò gbọ́dọ̀ jẹ nǹkan aláta ò gbọ́dọ̀ jẹ nǹkan elépo eléyìí èsè ìlànà ìsìláàmù òdodo tọ́lọ́ ń yọ́nú sí o ààwẹ̀ funfun ìtànàbí sọ ni pé ọjọ́ mẹ́ta tó sùpá máa ń funfun tí máa ń tóbi jù sánmà yorùbá náà bí òṣùpá ọjọ́ kẹrìnlá ọjọ́ kẹrìnlá sábọ̀dọ̀ wà ń bẹ inú kọjá twelve thirteen fourteen ọba súnà mu tàbí thirteen fourteen fifteen òun náà bá súnà mu jọmọ ẹ bá fẹ́ gba àwẹ̀ yìí àyè lo january february o oṣù ìjírá òun la fi máa ń gbà àwẹ̀ tó jẹ́ súnà nínú ṣàbán tíyàwó ẹ̀ṣà ní pé kódà àná bí a máa fẹ́ gbà tán oṣù ṣàbán oṣù kẹjọ ni àwọn àwẹ̀ tá a lè gbà nínú oṣù àwọn aṣúrù lè fúrùmù tá à ń sàlàyé ẹ̀ lọ àwọn oṣù tọ́lọ́ ní mẹ́rin a lè gbàwẹ̀ ní oṣù rájà kò sí tó burú mbẹ̀ kákẹ́wàá sọ pé special kan bẹnu rájà làwọn àǹfààní yẹn sáré nínú rájà a lè gbàwẹ̀ àwọn oṣù mẹ́rin tó oṣù àbẹ̀wọ̀ ni sulkada zulhijja muharram a lè gbàwẹ̀ nú ẹ̀ àdìsí tó mẹ́ lórí àwẹ̀ muharram lọ́tọ̀ jama tá a bá wo gbogbo àwọn ìjọsìn tí mo sọ yìí kò sígbà tá a máa ń ṣe àfikọ́já sí pé oṣù ìjírá òun la ṣe kí ni o la fi ń mọ́ nípọ̀ rẹ̀ ká ṣe àkíyèsí àárín dáadáa àáfàá ní ẹnìkan tó kọ́ títọ̀ láàkì bá ṣẹlẹ̀ nínú Islam <coughs> nínú Islam tí mùsùlùmí bá kọ ìyàwó ẹ̀ lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹni mùsùlùmí ọ̀nà tẹ́ ń gbà kọ ìyàwó ẹni kéèsì jẹ́wájú ọlọ́run o èyí ẹ̀kẹ́ ń sáré lé obìnrin kú òun lé pé onílòdì lè bàbá rẹ̀ èyí èsì ìlànà Islam ká lè mọ̀ pé lóòótọ́ ó ti sú ọ ìwọ ló lóò nífẹ̀ẹ́ rẹ̀ njó ní ká lè mọ̀ pé ò nífẹ̀ẹ́ rẹ̀ mọ̀ lóòótọ́ ọ wà ní antitolic mọ́kọ̀ obìnrin ilẹ̀ yóò ṣe nǹkan oṣù alákọ̀ọ́kọ́ yóò ṣe nǹkan oṣù ẹlẹ́ẹ̀kejì yóò ṣe tẹlẹ́kẹta jẹ̀mọ́ kìí ṣe january february march la fi ń ka o kódà tó bá tún jẹ́ pé ìdáfùlìwàfà ọkọ kú tọ́lọ́ ní oṣù mẹ́rin àtọjọ́ mẹ́wàá kìí ṣe thirty thirty one láti kà ó twenty nine thirty òun la fi máa ń kà jama ọdún iléyà ń àtọdún òtúnú àwẹ̀ tá a bá fẹ́ ṣe idul fitr táwa mùsùlùmí tá a lọ ibi tá a kírun kò sí tá a fi ń kà á kọjá oṣù ìjìra tá a bá tún wá fẹ́ pa ẹran idul adha tá a là fẹ́ pa ẹran tá a máa ń pè lọ́dún iléyà jama kìí january o ìyẹn láti rí pé tí iléyá bá bọ́ sí Gregorian days kan ní ọdún yìí tọ́bádọ́dún tí ń bọ̀ ìyàtọ̀ bí ìjọ mọ́kànlá sí méjìlá wà bẹ̀ ìyẹn la ṣe gbọ́dọ̀ mọ̀ nípa oṣù àtẹ̀kwímùlì ìjírí alkọ́mọ́rí alìsìláàmì oṣù tí ń jíra tó jẹ́ pé òṣùpá tí máa ń yọ ní sánmọ̀ ọlọ́run òun la fi máa ń mọ̀ tó sì jà sípò òun lóṣù Islam tá a fi ń sẹ́lọ́run àáfàá ní tàbá gbogbo ń tàà sọ yìí kò sí ń tàà fi ṣe jù bá ń lọ kódà àáfàá ní tàbá sọ̀rọ̀ algazawat walmaharik tàbá sọ̀rọ̀ àwọn battles ogun tó ti jà lọ tẹ́ bá ń wo àwọn tíra àtàn wọ́n mọ̀ nínú oṣù Ramadan àwọn mùsùlùmí jagun oṣù wo ni fásitì mọ́kà bọ́ sí wọn kọ́ kìí ṣe January February wọn fi kọ́ o àsáwà mùsùlùmí àlùjànnà wa ní ṣe pẹ̀lú atẹ̀kùímùlì yíjírí alùkọ́mọ́rí alìsìláàmì tọ́lẹ̀ tí ọba tẹ̀lé lánàá oṣù yẹn kò ní rọ́lọ́sìn o àìdèrò ọlọ́sìn tọ́lọ́ torí ẹ̀dá wa a ní rí ṣe àlùjàn náà dẹ̀ wà ní kíni o àfitẹ́ àáfàá ní ká sọ́ra fún gbogbo eléyìí táwọn ẹgbẹ́ kọ̀ bá jù báyìí náà lọ pé àlejòsìn àwọn nǹkan tá a fi máa sin lọ́n ọlọ́run gbé kalẹ̀ pẹ̀lú oṣù ìjìra ni èyí náà ti tó wa ẹ jẹ́ ká tún kúrò ní ibẹ̀ yẹn náà àáfàá níta bá wá wo oṣù ìjírá tá a wá ń sọ yìí gangan ìsìláàmù sọ pé ká mú lọ́dún mọ̀ ń bọ̀ wá síbi àtẹ̀kùwímù lìmìlájí láìpẹ́ yìí mọ́kọ́ fẹ́ yanjú díẹ̀ nínú ti ìjírá níwàgbọ́ lìmìlájí àwọn àyànjú màsáìlù tọ̀rọ̀ mọ́ àáfàá lóṣù ti ìjírá gangan fẹ́ wọ́n pa wá láṣẹ ká sọ di ọdún kò kí ń ṣe ọdún nínú ìsìláàmù kíka oṣù ni torí pé n ti ń jẹ́ ọdún nínú ìsìláàmù ó ti ní àwọn adab wa akam, wa bọ̀wábì lápẹ̀rẹ́ tí bá fẹ́ ṣe ọdún ìtúnu àwẹ̀ á ní wọ́n fẹ́ ká jẹun lọ wọ́n fẹ́ ká wẹ̀ ká wọṣọ tó dáa ká lọ ìdí ìmáàmù sí Allahu Akbar báyìí kò sí ń tọ́jọ pé òníwá ni Muharram wà àwa aláàfẹ́ pẹ̀rùn ọdún àbá fẹ́ ṣe àìsàn àdúrà fún kíni o afẹ́ kúrò ní ìjírá 1441 1442 àbá afẹ́ kúrò ní ìjírá 1442 1443 làwa ní gbogbo ẹ̀yìn ará àdúgbò afẹ́ ṣe special tààdì ní mọ́sálásí wa fún ìjírá mo tó ń sọ yìí ó tó jẹ́ òǹkà àtọ̀dọ̀ ọlọ́run tó jẹ́ òǹkà àti ìsìláàmù tó jẹ́ òǹkà tó jẹ́ pé láàfin rọ́lọ́run ṣẹ̀tà àti wàlùjẹ́ náà wọ́n à pa wá láṣẹ pé tààjúùdù kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tá a bá fẹ́ kúrò ní ọdún ìjírá kan bọ́ sí ìjírá mi kódà wọn àpá wá láṣẹ ká pa ẹran àbí ká pa adìẹ àbí ká pa ẹ̀jẹ̀ sílẹ̀ á wọnú ẹ̀ pé tó àparí ọdún kan lẹ́yìn kálukú wo wò pé kí mo ṣe ní jíra lọ kálukú ó ṣe mọ̀rọ́ kọ́bà wà mọ̀há sàbátù náà ká evaluate ẹ̀mí wa ká gbẹ̀mí wa sórí òṣùwọ̀n kí ni mo ṣe tó dáa kí ni mo ṣe tí ò dáa kì í ṣe pé àwa sọdọọdún táwa kó sínú agbádá àbá kòónú lẹ́sìn pé àbá àfihàn sẹlẹ̀ àbọ̀ ti yàtọ̀ ní forty two ní à ń sọdún ni mo ti so màálù mẹ́kù lè tá a pa wọn ò ní a pa. ìjírà àtọ́lọ́hún ni mò ń sọ yìí o mi ì tí ì bọ̀ sórí altekwimulmiladi o tá a bá ti wá gbọ́ ilé ìyé tá a bá rẹ́nìkan tó fẹ́ sọ ìjírà àti ìsìláàmù gan dọdún á jẹ́ kó yẹ pé àdàdálẹ̀ lọ dálẹ̀ yìí o ní ẹ̀rí látọ̀dọ̀ ọlọ́run àtànábì wa Muhammad sallallahu alaihi wasallam Umar ibn Khattab tó jẹ́ pé ìláfà rẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ka ìtira ààrí ẹ̀rí ẹyọ kan pé wọ́n wá ṣe bóyá cross over night àbí special tahajjud àbí special prayer fún ìtira gangan so pẹ̀lú eléyìí a ti mọ̀ pé oṣù ìtira fún rẹ̀ kèé ṣe ọdún o bí kò ṣe wípé a fi ń jọ́sìn fọ́lọ́n a fi ń take note events a dẹ̀ fi ń monitor àwọn tó ní í ṣe pẹ̀lẹ́sìn wa ẹ wá já bọ́ síbi àtẹ̀kùn ìmọ̀lẹ́mìládì àǹfààní fẹ́ wá rí òǹkà ti mìládì Gregorian calendar yìí àwọn àǹfààní máa pè ní àtẹ̀kùwímù algaribi alimasihi anasọ́ọ̀nì sẹ́ẹ̀fì apẹ́tì ìsìláàmù ní àtẹ̀kùwímù lìyí jírí alọ́kọ́mọ́rí alìsílámì ṣùgbọ́n kàlẹ́ndà àti Gregorian kàlẹ́ndà wọ́n máa ń pè ní atẹ̀kùwímùlmìláàdì àṣàmùsí algeribi alimasihi anasọ̀rọ̀ọ́ni aligirigori àfáà ní kọ̀ọ̀kan nítumọ̀ òun ni òǹkà àtàwọn èèbó òǹkà ti àwọn èèbó òǹkà àwọn kèfèrí òǹkà àwọn tí wọ́n ń pe Jésù ní ọlọ́run àbọ́mọ ọlọ́run òǹkà tó jẹ́ sí wípé Gregorian ọkùnrin kan tí wọ́n ń pè ní Pope Gregory ọkùnrin yẹn òun ló ṣe àwọn tàdílàs màdébẹ̀ náà láìpẹ́ yìí sẹ́ẹ̀rí Gregorian calendar yìí nínú ọ̀rọ̀ táwọn onímọ̀ sọ lórí ẹ̀ wọ́n ní kíkà tiẹ̀ oòrùn ni wọ́n fi máa ń kà á ìyẹn lòun fi máa ń jẹ́ thirty àbí thirty one ìjàmọ́ ẹ̀gbọ́n yé dáadáa lòun ṣe máa ń jẹ́ thirty ọgbọ̀n àbí thirty one ẹyọkànlélọ́gbọ̀n ṣùgbọ́n February tiẹ̀ ó lè jẹ́ twenty eight àbí twenty nine ó depend lórí pé ṣé leap year ni àbí kéè ṣe leap year so February twenty eight twenty nine òun máa ń rí láàrin ọdún mẹ́rin mẹ́rin síra wọn ó máa ń yí ìyẹn ló fà àwọn àfáà ní iye adadu ajami sana iye days tó wà nínú Gregorian calendar òun máa ń jẹ́ bíi three sixty five point two five ìyẹn ló wá fà láwọn ọdún míì ọdún tí February tí ó pé twenty nine three sixty five ní ọ̀jẹ̀ òun simple òun ní fọ́múlà ni wọn ò retí kí nǹkan kan yọ thirty day as September April June and November àwọn eléyìí thirty ni àwọn yòókù thirty one February ó lè jẹ́ twenty eight àti twenty nine ẹ wá máa wòran o ṣé ẹ rí kàlẹ́ndà yìí wọ́n ní ni wọ́n bẹ̀rẹ̀ kíkà rẹ̀ <coughs> pẹ̀lú bíbí ànábì wa Ìsá alayhi salatu wassalam bíbí ànábì wa Ìsá ànábì Ọlọ́run ànábì tí ànábì wa Ìsá onípẹ́ láàmú fàríkù báyìí náà áhádé ní orúsọlì àwa mùsùlùmí àwa nífẹ̀ẹ́ jésù ju kírísítẹ́nì lọ àwa ń sọ ọmọ wa ní ìsá ìsá pọ̀ nínú àwọn ọmọ tiwa ànábì ọlọ́run tá a nífẹ̀ẹ́ kódà kèésì ànábì ọlọ́run lásán ara àwọn ulùlà avni àwọn ànábì ọlọ́run máa ń sọ jẹ́ resolute prophets àwọn ànábì tí wọ́n nípinnu ẹ̀mí tó ga ọ̀kan nínú wọn ànábì wa Ìsá alẹ́ ìsọ̀láàtù wàsálà àwọn ò tó máa ṣàdúrà tàbá dákọ rẹ̀ ni àwa nífẹ̀ẹ́ ànábì Ìsá pọ̀ ànábì wa ni ẹni ọlọ́run ni kò ní bàbá ṣùgbọ́n níyà <coughs> àìní bàbá kò sọ́dọ̀ ọlọ́run àìní bàbá kò sọ́dọ̀ ọmọ ọlọ́run èyí ò kọ́ ni tọ́pìkì wa lónìí torí pé yẹn gan fún rẹ̀ odidi tọ́pìkì kan ni kéèyàn ó pe Jésù lọ́lọ́ àbọ́mọ ọlọ́run ó tó kí sánmọ̀ ọjà kílẹ̀ orí mọ́yàn lẹ́sẹ̀ tọ́lọ́ sọ nínú nínú kùránì anda aoli rahmani walada kẹ́ẹ̀sọ pọ́lọ́ bímọ lásán sánmọ̀ ọjà lùyàn ni ilẹ̀ ó gbé èèyàn mi tí wọn ò ní rí mọ́sí èdíjọ́ gbéǹde ṣùgbọ́n ọlọ́run kù sùúrù ọlọ́run bá wa ó kù sùúrù àáfàá ní oòrùn iná fi máa ka òun làwọn gẹ̀rìbí hmm, àwọn west òun làwọn ń lò òun ní ní táwọn náà yóò náà tí wọ́n fi ń ṣe òǹkà àáfàá ni oṣù yìí ara ń tọ́ wá jẹ́ kó tó ní ṣúhúrọ̀ tó jẹ́ oní popularity òun nípa àwọn tí wọ́n nígbàgbọ́ nínú oṣù yìí nígbà tí wọ́n kó àwọn ìlú mùsùlùmí lẹ́rú ara tí wọ́n ń ṣe àkọ́kọ́ èdè wọn wọ́n fọ́ sí ẹ̀lẹ́wà lórí mùsùlùmí ló lọ́gbọ́ lárúbáwá mọ́ lónìí ní ìsìn lárúbáwá tó dán náà tọ́tọ́ náà dání kódà ọ̀pọ̀lọpọ̀ àáfàá àtọ̀jẹ́ pé kéw ni wọ́n fi ń jẹun kéw ńlọlọ́run fi gbé wọn ga sẹ́jọ́ ọmọ wọn náà já àáfàá mi ti wọn mọ́ gbogbo ọmọ àáfàá fẹ́ di doctors medical doctors wọ́n fẹ́ di pharmacist kò sí tó burú bẹ́ẹ̀ fọ́ọ̀mù àáfàá ọ̀jẹ́ medical doctors wàhùwà áfíbẹ̀lì koran wàhùwà mọ́tìkìnú sí takalumi bilogati arọbíyà alifusaha tó ń tí wọ́n ti jẹ́ pharmacist tó jẹ́ lọ́ọ̀yà tó jẹ́ doctor àáfàá àtúnni kùránì ń bẹ lórí ẹ̀ ó lè dá sí àkà ó lè ṣe kútúbà ibi ó lè ṣe kútúbà jímọ̀ òun kó tó máa ṣe wá àti mọ́sálásí medical doctor sí tó ń sọpẹ́ṣàn tó sọpẹ́ṣàn lọ lọ sí tù náà pharmacist ni tó bá ń pògùn ó pògùn lọ́nu ó tó dásìkò kútúbà yóò tó máa ṣe kútúbà jímọ̀ lọ fún ni lónìí wọ́n mú èdè wọn wọ́n fẹ́ gba èdè tiwa wọ́n gbédè wọn lé wa lọ́wọ́ ìmúra wọn àfa wọn kọ́ńtọ̀ wọn wọ́n gbé láwọn ìlú ìsìlámù lọ́wọ́ ara ẹ̀ náà wà ní kàlẹ́ndà wọn ẹ mọ́ sọ̀rọ̀ kàlẹ́ndà ìjírá mi ẹ má sọ muharram sọfà rọbìlà awal kankan ní tí ẹ má sọ ní january february march àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àáfàá ní kàlẹ́ndà yìí wọ́n lóun náà bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú bíbí ànábì wa Ìsá alẹ́ ìsọ̀láàtù wa sàlám. ìyẹn lẹ́sẹ̀ máa rí pẹ́lú àwọn tíra àtàn tá a máa ń kà nípa ànábì wa Muhammad sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ pé ọ̀rọ̀ àwọn onímọ̀ ọjà pàdé ẹ̀jẹ̀ lórí ẹ̀ déètì wo nọ́mbà nàbí lọ́pọ̀lọpọ̀ ó ṣe ní pé ámùlì fi ọdún eléèrin ṣùgbọ́n àwọn tó bá fẹ́ kọ déètì wọn a máa kọ five seventy àbí five seventy one déètì Gregorian calendar àjọ yẹn ni ló di twenty twenty lónìí ohun oòrùn ni tí wọ́n bá sì kà yóò jẹ́ three sixty five yóò wà lé tíntìní ìwọ̀nba tó bá lé yẹn òun ni àwọn míì láàrin bí ọdún mẹ́ta sí mẹ́rin ìkànnù rẹ̀ ó three sixty six torí three sixty five point two five that's the three sixty five one quarter of the days a rí three sixty five ọjọ́ nínú oṣù tá a ti oorun a wà rí ìdarin kọ́tà ìdarin ọjọ́ irú ìdarin ọjọ́ yẹn tí wọ́n bá ti wá kójọ bí ọdún mẹ́rin lẹ́sẹ̀ rí lùkìá twenty nine níbẹ̀ bá ti rí kí ni ọ̀padà fẹ́lẹ́ o three sixty six ó pè àǹfààní tọ́jọ́ kan máa pè ní Gregorian calendar òun ni wípé Pope Gregory nígbà tí ọkùnrin yẹn òun ló ṣe àwọn ìgbìyànjú kan nínú àwọn olórí àwọn christians ara tó ṣe ń pè ní àtàríkùlìmọ̀síhí ànàsọ̀rọ́ní táwọn àfáà wa bá ń kọ̀rọ̀ àwọn àfáà wa máa ń ṣe déédéé ìtí èbá ṣe tèèyàn wọn kì í àscribe ẹ̀ sọ́dọ̀ ẹ̀ torí pẹ́ni tí ó ṣe àwọn àtúnṣe kan sí déètì wọ́n ti ń ka déètì kan tó bí pope Gregory nítorí wọ́n á ṣe ni wípé nígbà tí ní pé àwọn ọjọ́ kọ̀ọ̀kan máa ń lé díẹ̀ ọyẹ ẹ̀jẹ̀ àtúnṣe àwọn náà wá túnṣe pé eléyìí ọmọ jẹ́ thirty eléyìí ọmọ jẹ́ thirty one February ọmọ jẹ́ twenty eight àbí twenty nine èyí tóun ṣe yẹn ní sẹ́ńtúrì kẹrìndínlógún òun wá ní tí wọ́n ń lò láti ìgbà náà tó fi di ìsìn ńlọ́jẹ́ kẹ́rìndínlógún pé Gregorian calendar Gregorian calendar Gregory Pope Gregory òun ló sàwọn iṣẹ́ yẹn ọwọ́ adi táwọn èèyàn ń gbà lọ́wọ́ rẹ̀ ọwọ́ adi tó kárí ayé òun ni fọ́múlà àti gbogbo ayé tán lo Gregorian calendar tí wọ́n ń lò àáfàá ní àtẹ̀kù ìbùnì mi láàbì yẹn nípìnlẹ̀ kèése méjìlá jọmọ ẹ̀jẹ̀ àgbà àrìyé dáadáa ẹ̀rí pé sí Islam alóṣù méjìlá ni adẹ̀mẹ́rì ẹwà Quran chapter nine verse thirty six ẹlòmí ọ̀tọ̀ rò pé ọ̀rọ̀ déètì ọlọ́run tó ní zálíkà dínú kọ́jì kẹ́ ẹ máa ka ọjọ́ ayé kẹ́ ẹ máa kà pẹ̀lú òǹkà ìjìra ara ẹ̀sìn fúlàmù ní o ẹ̀sìn tó dúró ni oṣù mẹ́rin tó wà nú ẹ̀ kẹ́ ẹ yín jà kẹ́ ṣiṣẹ́ ara tó ni ọlọ́run ti sọ ilé yìí fún wa ṣùgbọ́n àwọn tí wọn sọ àwọn míì ní iye oṣù tí wọ́n máa ń kà wọ́n ní èsè ara àwọn tó lóṣù ni wọ́n ń ara àwọn tó lóṣù ni ara àwọn tó lóṣù mẹ́ẹ̀ẹ́dógún ni ara àwọn tó ní sixteen months ni ara àwọn tó sọ tó jù bẹ́ẹ̀ lọ wọ́n padà àjọ sí ẹ̀ ara tí mo ní pope Gregory tó ṣe nìyẹn ẹ rí pé nígbà tí tí ìsìláàmù ọlọ́run ti fẹ̀ẹ́ kan sọ yóò sùn umaru kàtọ́ pé ìgbà wo ni ká bẹ̀rẹ̀ sí ní mú ka ìka ìtọ́lọ́run fáyé náà rè. ìyẹn ni kèéfé pọ́wá lọ mú muhammad sọ́fà lọ́bìlà wà lùwà kò mọ́sù kẹtàlá wá kò dẹ̀ sọ́ọ́dì mọ́kànlá ìtọ́lọ́hún ti lóhùn gbé kalẹ̀ níjọ́ tóhùn dá sánmà àtilẹ̀ òun làwọn sàbẹ̀ mọ́ ní lórí àáfàá ní tá a bá wá wò ó ẹjẹ́ á wo àwọn tó wá rọ̀ mọ́ oṣù mẹ́láàdì alákọ̀ọ́kọ́ ẹjọ́ torí tọlọ́hún ká máa bá àwọn sáìlù yìí lọ <coughs> àwọn ibi tá a ti fẹ́ yanjú ọ̀rọ̀ òun la dé yìí a ti sọ oṣù ìdíra àtibára mùsùlùmí ó ti máa ṣẹlọ nínú rẹ̀ àfáà ní àkọ́kọ́ ẹ jẹ́ kákọ́ wo alfarku bẹ́ẹ̀nà tẹ̀kwímì lìíjírí wàmìláàjì káwo àwọn differences àwọn ìyàtọ̀ eléyìí tó wà nínú oṣù méjèèjì ìyàtọ̀ alákọ̀ọ́kọ́ oṣù ìjírá tó jẹ́ ti ìsìláàmù fúnra ọlọ́run ló sọ yìí oṣù tó wà bẹ̀ pé méjìlá ni iná ìdáta ṣùúrì ẹ̀ńdà lọ́ọ̀yì ẹ̀ńdà lọ́ọ̀yì ìfìnà aṣàrò ṣàhàrà fúnra ọlọ́run ló gbóṣù méjìlá kalẹ̀ oṣù ti Gregorian calendar kìí sọ ọlọ́run ló kalẹ̀ ọpọlọ ni wọ́n fi gbé kalẹ̀ ọpọlọ lásán òun ni wọ́n fi gbé kalẹ̀ jaman bó wá sí ọpọlọ tá fi gbé kalẹ̀ ẹ̀ẹ́sẹ̀ fi wé ìtọ́já sí wípé ọlọ́run ọba àlékè ọlá òun ló gbé kalẹ̀ a gbọ́dọ̀ ìyẹn jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ òun ni wípé oṣù tí jíra láàfin máa ṣe lọ́hùn kìí ṣe oṣù Gregorian calendar ìbéèkì tọ́ba wá rí ọ́fọ́ọ̀lù sí nínú oṣù tí jíra nínú oṣù tí Gregorian kò sí ní tó burú àáfàá ní ìyàtọ̀ ń bẹ nínú ọjọ́ àti kíka ọjọ́ yẹn nínú oṣù méjèèjì ìyẹn lẹ́ẹ̀sẹ̀ rí pé kan twenty nine thirty tí jíránu ti Gregorian twenty eight twenty nine thirty thirty one ìyàtọ̀ wà ń bẹ ìyẹn nìkan tó kọ́ àáfàá ní ṣùgbọ́n òǹkà ti Gregorian yẹn náà tó ní ìsìn torí wọ́n ti fi ń ka kàlẹ́ndà kan tó bí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kìí ṣe pa ní òǹkà ní ò exist àsọ bẹ́ẹ̀ ó exist òǹkà ní tí wọ́n ń lò kó tó ìpè sí ìdíra bẹ̀rẹ̀ ṣùgbọ́n òǹkà tá a fọpọlọ gbé kalẹ̀ ni kìí ṣe òǹkà tó jẹ́ pé January February March ẹ̀ láti máa ṣe lọ́hùn àwọn fáwọn ẹgbẹ́ ká sọ wípé òǹkà yẹn ọlọ́run dọ́gbọ́n rí fáàsì pé wọ́n ń kà lóòótọ́ òun nìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nínú súrọ́tùlù káhà tọ́ra gbọ́dọ̀ ṣe àdáwù àmọ́nàtì àlẹ́ẹ̀lẹ́jà òǹkàyẹ nígbà tọ́lọ́wọ́n bá ń sọ nípa àwọn ashabul kahf tá a bá lọ wò ó àáfàá ní àwọn ashabul kahf àwọn èèyàn tí wọ́n sùn nínú ọ̀gbun àpáta ẹ̀rí páwọn ajá náà wọ́n ń bẹ pẹ̀lú wọn nígbà tọ́lọ́wọ́n wá ń sọ iye ìgbà tí wọ́n lò ọlọ́run ní odidi 300 hundred years wàzádú tìsà wàzádú tìsà wọ́n tó lékún ọdún mẹ́sàn-án àwọn àwọn aṣàlàyé pé ìyàtọ̀ tí ń bẹ láàrin déètì ìjírá tá a bá lọ kakuléètì ìyàtọ̀ ọjọ́ mọ́kànlá sí méjìlá yẹn fún three hundred years yẹn òun ló ṣe déédéé ọdún mẹ́sàn-án àtẹ́tà ọba kà ní òǹkà ti Gregorian jẹ́mọ́ ẹ̀gbọ́ yé dáadáa òṣèrè pé déèsì ti Gregorian déèsì ẹ̀ pọ̀ ju ti kéde lọ ti ìjìra déèsì ti ìjìra òun wà lẹ́sà with eleven or what or twelve days gẹ́gẹ́ bí àlàyé tí mo ṣe ọdún mẹ́sàn-án yẹn pé àwọn kan sì fọdún mẹ́sàn-án lé àfẹ́fẹ́ ẹ bá kà ní òǹkà ti ìjìra yóò jẹ́ three hundred years ọlọ́run gan ti fún ọlọ́rọ̀ tẹ̀kù bí ìlú mbẹ̀ yẹn pé òǹkà tẹ́lẹ̀ ọlọ́run tí mo fi ka ìgbà táwọn ajá àfàábùlì káàp àtàwọn àfàábùlì káàp tí wọ́n lò nínú ọ̀gbun àpáta yẹn three hundred years ni o wàzádù tìsà ṣùgbọ́n wọ́n tún lé ọdún mẹ́sàn-án kan tẹ́ ẹ bá kà ní Gregorian calendar etí mò ń sọ ìsọ̀rọ̀ mi o ọ̀rọ̀ àwọn àfa àwa mufasiru nínú àwọn tàfàfíìl òun nìyẹn ṣùgbọ́n pẹ̀lú àyà ó ti yé wa pé òǹkà tọ́lọ́run fún rẹ̀ gbọ́lá fún lóǹkà ni o òǹkà ìjìra torí láàfin máa dọ̀bátọ̀ láàfin máa di àwọn nǹkan tó bá ń ṣẹlẹ̀ ẹ wá jẹ́ àwọ̀ àwọn tó wá rọ̀ mọ́ oṣù mẹ́láàdì alákọ̀ọ́kọ́ òun ni wípé wọ́n fẹ́ kúrò nínú ọdún mẹ́láàdì kan bọ́ sí ọdún mi Gregorian date kan parí ẹgbẹ́ ti dé lọ ọdún ẹjẹ́ mú láti ibi oṣù nínú táwọn èèyàn máa ń ṣe lórí social media facebook whatsapp àtàwọn other social media ká ní pé òní bá ní ìmọ̀ kọ́mọ̀ jẹ̀dá òní february one happy new month àtúbọ̀ sí march happy new month ẹni bá jẹ́ kó tẹ̀sẹ̀ business my dear customers happy new month àwa tá a jẹ́ mùsùlùmí ó yẹ káwọ̀ ọ̀ṣọ́ra kó omi káwọn ẹni happy new month tó o bá lọ wo déètì tó ń pẹ́ àbí new man fi yẹn kèé new man ti ti Islam new man ti ti Islam gan wọlé sọ pé àwọn ọmọ Muharram one happy new month Safar one happy new month Rabiul Awwal one happy new month lódodo ó lè má jẹ́ strictly ọ̀rọ̀ ìbáadà ṣùgbọ́n àwọn ọmọ àmọ́ láàfin ní ìbẹ́ta máa sọ́ra fún àtàṣà gbúhù bìlìkùfà torí pàdébí wa Muhammad sallallahu alaihi wasallam ó ti wọ́nà wa mọ̀ntàṣà bá àbí kọ́ọ́mì fàúwà mí yòó ẹni tẹ́ ẹ bẹ́ẹ̀ lè rí tọ́kọ̀ sí àwọn èèyàn kan òun náà ti dára wọn nìyẹn gbogbo ẹ̀yin ọmọ ìyá afẹ́fẹ́ ẹwọ January one happy new month ká sọ́ra fún ẹ̀wọ̀n january one february one april one may one june one july one happy new month happy new month happy new month new month ti wo lẹ bọ́ sí ṣé muharam lẹ bọ́ sí ni àbí sọ́fà àbí rọ̀bí ò là á wà ní káwa mùsùlùmí ọ̀ṣọ́ra ká mọ̀ mọ́ kọ́ sí àwọn kèfèrí àwọn kèfèrí ni wọ́n bẹ̀rẹ̀ gbogbo eléyìí lórí social media àwọn ni wọ́n máa ń kí wọn fẹ́ ẹkú new month o ẹkú new month o ẹkú new month o níjọ́ bọ́jẹ́ pàtí ìsìn náà new month jàmọ́ ẹ̀jẹ̀ aṣọra fẹ́lẹ̀ ìyẹn jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ ẹlẹ́kejì òun ni pé àwọn ọjọ́ tí ń bẹ nínú ọ̀sẹ̀ Islam lóṣù tí ń jíra àti Gregorian wàhálà tó ń bẹ láàrin wọn ìyẹn la fẹ́ ń sọ fúnjọba ẹ̀yìn àwa mùsùlùmí jẹ́ o àwa mùsùlùmí ń ṣe sùúrù tó pọ̀ lódodo ọlọ́run ni àmọ́ ti fẹ́ jọ ọjímọ̀ àwa gbọ́yé àìsí ọ̀lẹ́ ọlọ́run ni a máa ṣiṣẹ́ ṣùgbọ́n ẹ̀yin àwa mùsùlùmí jẹ ẹ̀ ń fún àwọn kan lásìkò kán fọkàn balẹ̀ kán fẹ̀mí balẹ̀ kán fi ṣe nǹkan tí wọ́n gbàgbọ́ bó ti ẹ̀jà sí wípé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń gbọludé fún gan lórí irọ́ náà ni bí kéèyàn gbọludé Easter ní ìsìn kọ́ gbọludé Good Friday àti Easter Monday wàláì alálẹ́kábíbí wà sí wàmọ́ kọ́tà Jésù tí wọ́n pa tọ́lọ̀ ń sọ fáwọn àmì òkúránì pé wà máa ń kọ́tà lúwú wọ́n máa ń sọ̀làbù wọn ọ̀pá jésù wọn ọ̀kan má bèlè bù ẹ ti ń gbọ́ lóde good friday ẹ ń gba easter monday jésù tí wọn ọ̀pá tí wọn ọ̀kan má bèlè bù jama gbogbo àwọn iléeṣẹ́ ìjọba ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n ti close for the year ó dùn mí jó ní neco office neco tọ́já sí pé ìjọba nàìjíríà ló ní neco wọ́n sì close láti bí ọ̀dì eighteen nineteen twenty àwọn táwọn fẹ́ sábà pẹ̀lú wọn wọ́n ti kọ́ bẹ́ẹ̀ gbàgàdà ó dọdún tí ń bọ̀ káwọn tó close ìjọba ó dẹ̀ declare ẹ máa wo àbòsí o ìjọba ó láwọn declare twenty five bóyá twenty eight àti bóyá january one àwọn tí ó ní ìjọba ọ̀sọ̀ tiẹ̀ sáko ara rẹ̀ àwa ti gbọ́dé látọ̀dì eighteen olùjẹ́ ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ mẹ́ta wọn ò fúnra wọn. àwa mùsùlùmí jọ́ jímọ̀ àwọn ọmọ wọn lọ léèwé àwọn òṣìṣẹ́ ìjọba wọn lọ agídìlá tó fẹ́ wá ń ráyè gba one to three a lọ jímọ̀ a gbọ́ kútúbà ẹni tó bá dé kútúbà yọ́ta ṣe nẹ́fílà ẹni tí èka káàfì bó ti wà ní súnà yọ́ka sọ́rọ́tù lè káà nígbà tá a bá kírun tán ẹni bá tó lẹ́yìn ọ̀bẹ nínú hadith lẹ́yìn ìrun jímọ̀ ìjẹ́lẹ̀ tíráka mẹ́rin mùsùlùmí ò sọ̀rọ̀ pé a ah, àfa àlàbájá mo ti ní bẹ́sẹ̀ láwọn alẹ́kùn a lè fẹ́ sáré sọ̀rọ̀ mọ́sálásí ẹ wà ní mùsùlùmí mùsùlùmí ò ní farabalẹ̀ yọ kútúbà yọ ọ̀pẹ̀ débi yọ kútúbà ó tún kírun tán ọ̀gá tó lè lẹ́nu iṣẹ́ ọ̀gá tó ń jẹ́ pé kéè tó ṣe mùsùlùmí yóò tún máa dẹ́dẹ́ rẹ̀ kí débi pé ẹ tó ń bá débi pé ẹ tó ń fi wà ẹ́ kì sásìkò jímọ̀ ẹ ẹ̀dẹ̀rú ọlọ́run nípa àwọn tí ó wà láyè níjọ́ sunday kò síṣẹ́ ọjọ́ sunday bẹ́ẹ̀ ń dìklẹ́ àsọlùdé òun ni yẹ́wùmùl ahad òun lọ́jọ́ àkọ́kọ́ lọ́dọ̀ tiwa ọjọ́ àkọ́kọ́ ní tọ́yẹ kámọ́ lọ bí iṣẹ́ kámọ́ lọ bí iṣẹ́ ní monday ọjọ́ àkọ́kọ́ monday yọ́mùlì snake ọjọ́ kejì sùlàfà ọjọ́ kẹta wednesday yaomul arbaa ọjọ́ kẹrin thursday yaomul khamis ọjọ́ karùn-ún saturday àti jimoh tamil lọ́dẹ níjọ mùsùlùmí bá sọ bẹ́ẹ̀ wọ́n ní fanatics ni ẹ̀yìn ẹ̀wà ajẹ́ tó pọ̀ ọjọ́ tẹ̀ ń fọlú dé sí òun lọ́jọ́ tó yẹ kákọ́ máa lọ bí iṣẹ́ ọjọ́ sunday kìí sọjọ́ ọ̀sẹ̀ ni ọjọ́ àkọ́kọ́ ni tọ́lọ́ fi dáa tó fi dáa tọ́ dá yọ́mùl ahad ọjọ́ tọ́lọ́ ń gán bẹ̀rẹ̀ ẹsẹ̀ ẹ̀yìn ní kí o gba yọ́mù asinmi kìí dẹ̀ ṣe bẹ́ẹ̀ bí asinmi ó fẹ́ fún àwọn kan tó jẹ́ pé wọ́n ráyè kó gbogbo ọmọ tí wọ́n lọlé ìjọsìn wọn wọ́n ráyè wẹ̀ dáadáa wọ́n ráyè wọṣọ dáadáa àwọn ọmọ tiwa ṣòkòtò oníkà tí mi bá lọ sùkú iná ni ó fi kí jímọ̀ àwọn aṣọ bọ́ǹfò tẹ́ ìjẹ́ wọn mọ̀ láwọn sùkú ìjọba iná ni wọ́n fi kí jímọ̀ jàmá nínú ọjọ́ ìyàtọ̀ tó wà ń bẹ̀ asáwátá ajẹ́ mùsùlùmí a gbọ́dọ̀ mọ̀ wípé ọjọ́ Sunday nínú ẹ̀sìn tiwa òun lọ́jọ́ àkọ́kọ́ ọjọ́ Monday lọ́jọ́ kejì ẹ jẹ́ ká ṣàkíyèsí àníyàn náà ẹlẹ́kẹta kò sí nǹkan tí ń jẹ́ àdúrà àparí ọdún January àdúrà àparí ọdún December thirty one àbádùn àbẹ̀rẹ̀ ọdún January one nínú ẹ̀sìn islamu tọlọ́n òrìjínà tó fi ránà bí wa Muhammad sallallahu alaihi wa sallam ṣùgbọ́n nínú ìṣòro tá a ní pàápàá nílẹ̀ Yorùbá àti wa òun ni àwọn tó já sí wípé juhala yelbasuna síyábà lọ́kùlámà àwọn aláìmọ̀ kan tí wọ́n wá ń wọ aṣọ àwọn àfọ́ onímọ̀ jọmọ́ ẹ máa ń lo social media ẹ ti ráwọn posters wọ́n sọ fún yín pé àwọn fẹ́ ṣe àdúrà parí ọdún kódà wọ́n ò tún sọ ń tẹ́ẹ̀mù dání ìwọ́tọ̀ ọba ń bọ̀ múra ìsìn kóńgò kan dání mò ń wò kan lánàá ìwọ́tọ̀ ọba ń bọ̀ mú aṣọ funfun dání ìwọ́tọ̀ ọba ń bọ̀ mú àgbọn dání ìwọ́tọ̀ bá ń bọ̀ mú ìgbé dání ìgbé <laughs> ìgbàfẹ́ yìí two hundred bá lọ sí àìsàn àdúrà thirty one tẹ́ ẹ mú pé two hundred <laughs> ọlọ́run ti gbàdúrà séwù séwù ọmọ ẹ jẹ ìgbé láàrin oṣù kan òun àti fámìlì rẹ̀ ó sì àìbẹ̀rù ọlọ́run àìláyọ̀ ọkàn àìnítẹ̀lọ́rùn ìfẹ́ ẹnu àìmọ̀kan ìtakú sórí bídíà sórí àdádálẹ̀ ìní ọ̀jẹ̀ fọ́pọ̀lọpọ̀ àwọn àáfàá alẹ́ Yorùbá kí wọ́n fi àdúrà thirty one december ńlẹ̀ ànákọ́ ni mò ń ka ọ̀rọ̀ rẹnu ọ̀mọ́kiri pásọ rẹnu ọ̀mọ́kiri kan tó ń sọ yìí nígbà tíjọba nítorí covid nineteen láwọn state kan pé kò sí cross over night eh, prayer táwọn èèyàn máa ṣe ní december thirty one ọdún january one àwọn pastors kan wọ́n máa ń fi pressure irú ẹ̀ lọ́sẹ̀lẹ̀ lọ́sùn state kò sí ìkẹ́kẹ́ tí wọ́n máa ti pressure lórí gọ́ọ̀mẹ̀ntì lọ wọ́n bá sáré rí mú fún un tí wọ́n ti ní kọ́sẹ̀lẹ̀ ẹ máa gbọ́ mi o ọmọ kiri wá jésù gangan fúnra rẹ̀ kọ̀ọ̀sẹ̀ fúrásàfà náìtì kankan pé pèsè lànà christianity pé kílẹ̀ kíni kíni wàhálà yín tẹ̀ ń bá kí pásítọ̀ ni kèé ṣe <laughs> àfà o tó bá jẹ́ àfà lọ́sọ bẹ́ẹ̀ wọ́n lọ fẹ́ dájẹ́ ẹ̀sìn lẹ̀ pásítọ̀ ara yín lọ́sọ bẹ́ẹ̀ pé kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ nígbà tí a bá wá rí pásítọ̀ kí èsà àfà tó ní òfin ti ń jẹ́ cross over night prayer nínú christianity kí ló kan àwa tá a jẹ́ mùsùlùmí láwọn mọ́sálásí wọ́n wà organize àdúrà nípa à ń sọ fẹ́yìn mùsùlùmí láwọn mọ́sálásí wa gbogbo àwọn ọ̀dọ́ náà ẹ má sọ dá wà lórí social media nìkan gbogbo àwọn bàbá àdúgbò wa àwọn èlò Facebook àwọn bàbá yìí ni wọ́n kọ̀ yàwó kọ́mọ lọ ẹ máa ṣe dá wà láwọn mọ́sálásí yín gbogbo àwọn èsì dáwà lórí Facebook àwọn bàbá àdúgbò ọ̀gbọ́n gbogbo tẹ̀ ń sọ yé ẹ máa ra ṣe wáàsí ẹ máa sọ̀rọ̀ àkídà fún wọn ẹ máa sọ̀rọ̀ fíkù ẹ máa sọ̀rọ̀ mọ̀àmẹ́là ẹ máa sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ kọ́ìk tí ó jẹ́ kẹ́mi wọ́n rọ̀ fún tọ́lọ́run ẹ jẹ́ kó yé gbogbo àwọn èèyàn fáàfáà àbá organize cross offer night prayer ọ̀tà àjù wà láì tọ́ta gbogbo ẹ́ńjìnì ilẹ̀ nígbà tó pariwo ẹ jáde ohun kankan tí òrìjẹ èèyàn méjì lọ àáfà ọdún tí ń bọ̀ ó ti jẹ gbèsè ṣe bẹ́yìn mùsùlùmí náà lẹ́ ń lo àwọn nǹkan yìí àní èsàrà tiwa tọ́lọ́ Muhammad kálá afẹ́ ṣe àdúrà pé tá a wáhùn afẹ́ bọ́ sí àwa aṣáìsùn kò sí special tàjúdù kan kálukú ọwọ́ àánú lè wọ́n fẹ́ pọ̀ mọ́ ṣe tàjúdù lè rẹ tẹ́lẹ̀ rárá jí lóru rẹ̀ bóyá aago mẹ́ta lọ́mọ méjìlá aago méjì làìlásùn lè kọ́dírì òun lòru tọ́jọ́ sí wípé a máa ń wá táàfò kó àáfò finú lélẹ̀ tá a lọ mọ́sálásí jímọ̀ àdẹ́sọ́lọ́ bá bò láti rí kọ́ lọ mọ́kà mọ̀dínà àbí akúsọ́ ẹni tí ọ̀rọ̀ bò láti rí nínú ètò ìlẹ̀nú ọ̀rọ̀ àwọn àfáà tá a fi ń sin lọ́hùn àwọn mọ́sálásí jímọ̀ láwọn ìlú tẹ́ẹ̀lọ ọmọ wálẹ̀ látùlù kọjúrí tẹ́ẹ̀lì sùn kódà èèyàn lè mọ́sùn látẹ́lì iṣẹ́ ìtí èdí pé ṣubú ìtó ọba wà sùn lẹ́yìn àsùnbà kó jí ní zuri wà lẹ́ ọbẹ̀ tà fún Ramadan òru yẹn a máa wà ní lẹ́yìn rẹ̀ látùlù kọjúrí kò tún sí òun ẹyọ kan mọ́tọ́ pàtàkì bí òun rẹ̀ látùlù kọjúrí torí náà ni wípé àwa mùsùlùmí ẹ má jẹ́ káwọn kan ó fi búrẹ́dì kò ní lómi ọbẹ̀ kálukú ẹjọ́ kò ní lóyún ẹ má lọ special crossover night or tahajud night kankan kò sí special kankan bẹ́ẹ̀ ìwá nǹkan jẹ ní tẹ́ẹ̀kẹ̀ tó fi á mọ̀ gbogbo ń tàbí ọjọ́ mẹ́tẹ̀wá jẹ́ ọ̀sẹ̀ ìwá nǹkan jẹ àfọ́ èyí tẹ́ bá bọ̀ wàtàdọ̀ mo fojú ara mi rí ni o mi ò sọ̀rọ̀ pé wọ́n ní wọ́n pé o pé eléyìí tẹ́ bá ń bọ̀ o ẹ mú aṣọ funfun dání eléyìí tẹ́ bá ń bọ̀ ẹ mú ráìsì kókò kan dání eléyìí tẹ́ bá ń bọ̀ ẹ mú àgbọn dání eléyìí tẹ́ bá ń bọ̀ ẹ mú ìgbín dání eléyìí tẹ́ bá ń bọ̀ ẹ mú òróró dání eléyìí tẹ́ bá ń bọ̀ ẹ mi sínú gálọ́ọ̀nù fọ́múlà àtàn gbogbo eléyìí <coughs> ẹ mọ̀ wo àdúrà ẹ̀yọ tí ẹ bá fẹ́ ka rúkìá èèyàn fẹ́ ka àwọn àyà kúrò àbáwọn àdúrà súnà sínú omi nínú táwọn àfáà wa sọ ni pé èyí ó sun ẹnu mọ́ omi yẹn àwọn àyà kúrò á ní fẹ́ ń kà ọ̀rọ̀ ọlọ́run wọnú omi yẹn ọlọ́run mọ́ ń lọ ara àwọn túrúkùlì sì fà bìlù ara àwọn ọ̀nà táwọn àfáà kàtà tí wọ́n ń wá ìwòsàn látara kùrán ni fẹ́wù kan àbá àfáà kan tí ọmọ fáà sí àkà tí ọmọ yàtọ̀ láàrin bọ́ọ̀d wà vọ́ yọ wà máa jẹ yóò wà ní àdúrà táwọn tẹ́ ó ti wọ́n tó omi yín lọ kálùkọ́ lọ gbómi rẹ̀ ah, aláìmọ̀kànmọ̀ ni yín o omi yín tẹ́ ẹ gbé wákọ́lọ́ pàtàkì àgbọn tẹ́ ẹ mú dání tí ọ́tà aṣọ ọ̀pákọ̀ ọ̀kan tẹ́ ẹ mú dání tí ọ́tà ráìsì kọ̀ ọ̀kan tẹ́ ẹ mú dání tí ọ́tà ìgbé yín tí ó fi máa jẹun àtàwọn owó tí ó gbà lọ́wọ́ yín gbà tó bá dánu máa tó wá mc mc tẹnu rẹ̀ tó ní pé ọya anídìíyàn mẹ́wàá tí ó kọ̀ fún wa ní kíni o twenty twenty thousand tẹ́ẹ̀rẹ́ àwọn kan yóò ti lọ plant àwọn kan sáà ní pé ìwọ ni ọkọ dìde o òun náà ló plant wọn o gbogbo ohun tí ó ṣẹlẹ̀ ìwó la àmọ́ bẹ́ẹ̀ ọlọ́run bá àlékè ọlá mọ́ fìdí ẹ̀mú tiwa síbi haramu àbíbi ká máa fi àwọn èèyàn lọ́nà ibi àlá ìlò fìdí ẹ̀mú wá sí ẹ̀yin mùsùlùmí kò sí special tajud night kò sí special crossover night kankan torí wípé jùmọ́dàlúwú lálàwà báyìí òní lọ́ndì sixteen tọ́ọ̀rùn bá ti wọ̀ àti bọ́ sí seventeen kò jù bá ń lọ́nà ìsìláàmù tiwa kò sóògùn kankan tó special bẹ́ẹ̀ ìyẹn ni ká kọ́ gbọ́yé. ok awáwọ̀ ọmọ ọdún ti tún a fẹ́ ṣe special January one prayer nínú àwọn àdàdálẹ̀ tó ń ṣẹlẹ̀ láwọn mọ́sálásí àwọn àǹfààní ni wọ́n ń jẹ́ kọ́ máa wà promoted o nínú nǹkan tí wọ́n ń ṣe ni pé àwọn mọ́sálásí kan bẹ́nu òlù tí wọ́n ń bàdẹ̀ yìí wọ́n ti lọ ra ẹran tí wọ́n pa lẹ́yìn ṣubú ìlàárọ̀ ọ̀la tí wọ́n èsì àdúrà bẹ̀rẹ̀ ọdún àwọn kan pa tí wọ́n mọ́júmọ́ tí wọ́n fi ṣàìsàn ọdún a èé pa ẹran fún nǹkan tó bá ti yàtọ̀ sí ọdún àbáwọn ìnáwó tó ní ẹ̀rí nínú à a máa pa ẹran fún túnú àwẹ̀ kò sí tó burú bẹ́ẹ̀ a máa pa ẹran fún léyà kò sí tó burú ọlọ́run fún ọlọ́mọ ọkùnrin ọpẹran méjì ó fún ọlọ́mọ obìnrin ọpọ ẹran kan ọlọ́run fún obìnrin méjì ẹran kọ̀ọ̀kan ó fún ọkùnrin méjì ọlágbára mẹ́rin ó fún ọkùnrin kan obìnrin kan ọkẹ̀wọ̀ ọ̀pẹ̀rẹ̀jẹ́nu fábílì rẹ̀ ọ̀ àtàkì kankan mọ́ kò sí tó burú ọlọ́run bọ̀ láti pé kò sí ń ta àwọn èèyàn ọba ṣe ìtọ̀ àmù mọ̀sàkì àbí ìtọ̀ àmù tọ̀ àm ọwọ́ apá ẹran ó sì ṣe é bọ́lá o tó fàmù láti àbó o fi jọ̀lọ́ fàìdí sí oníkàwọn èèyàn wá jẹun àwa láyé ṣe bẹ́ẹ̀ bí ọba súnà mu tọ́ fáwọn èèyàn ló ń jẹ kì í ṣe ní rọmọdán nìkan ẹ̀ máa fáwọn èèyàn ló ń jẹ gbogbo eléyìí ọ̀pá ẹran fọ́dún ọ̀pá ẹran káwọn mùsùlùmí lè wá ní tó bá wọ̀ o lè sọ pé tọ́kì máa pa tó bá wọ̀ o lè lẹ́jọ́ odò ní màá fáwọn èèyàn ló ń jẹ ṣùgbọ́n pa ń pa ẹran agbọ́dọ̀ rẹ̀ rí ẹ̀ nínú ṣẹ̀ríà mùsùlùmí èèwà máa pa ẹran fún january one láwọn mọ́sálásí tó ti mọ́ra báwọn ṣàdúrà january one ìwọ tó o bá gbọ́ ẹ̀sìn yìí àwọ̀ ọ̀dọ́ kárara máa fi sùúrù hikma ọgbọ́n káfíńwọn bàbá pẹ̀lú àwọn ọ̀dọ́ tí wọ́n lo hikima pẹ̀lú àwọn bàbá ọlọ́run nìkan rí àwọn àdúrà yẹn parí fẹ́ẹ̀rẹ́ àwọn tọ́jọ́ mọ́rọ̀ Islam tó yára yé èèyàn ni téèyàn bá fi sùúrù sọ fáwọn èèyàn ṣùgbọ́n tọ́lọ́run bá ní ọgbọ̀yé náà ní ọgbọ̀yé o torí pé ìnáka látàdí man àhàbàbìta ṣùgbọ́n tá a bá ṣàlàyé mẹ́rin tó ń lò fẹ́ ẹnu ọmọ pé òun lagidi ni kò sí pà ń pa ẹran kankan January 1 kò sí pà ń ṣe special dua ní january one àwa mùsùlùmí ẹ̀jẹ̀ àgbọ́yé ọ̀dà sọdún wa ní january one kèé sọdún òòṣà ni ọdún òòṣà ni àwa mùsùlùmí èèwọ̀ ni ká máa ṣe òòṣà èèwọ̀ ni ká máa gbọ́dún òòṣà lárugẹ nínú àwọn tí wọ́n kọ ìtàn Gregorian month Gregorian days Gregorian calendar òsàkánílẹ̀ róòmù ẹ̀rí pé mo kóòtù ọ̀rọ̀ àfáà wa àlùwáhìdì nínú tíra àwọn tẹ̀síìrù ìwàjìs lẹ́ẹ̀kan táàfà ń sọ nípa Quran chapter nine verse thirty six wọ́n ló ń ka ti Ìsìláàmù wọ́n lọ yàtọ̀ sí òkà àwọn Rome àbí Faris ó yàtọ̀ sí òkà àwọn Romans àbáwọn Persians tó jẹ́ pé iná òòsà èṣù náà máa bọ̀ òòsà kan nílẹ̀ róòmù ní jẹ́ Janus ṣé ẹ rí kírísímàsì gan táwọn kírísítẹ́nì ń ṣe wọ́n ṣe mistake ni kì í sọdún kírísítẹ́nì ẹ rí wípé olórí àwọn deeper life ní nàìjíríà pásọ kúmúyì bí ọdún mélòó kan sẹ́yìn bóyá bíi six or seven years ago pásọ kúmúyì ju bọ́ǹbù ní gbogbo àwọn kírísítẹ́nì ó ní ọdún christmas is idolatrous ọdún òòṣà ni ó dẹ̀ proof ẹ̀ pé àwọn tẹ̀ ń gbọ́lùdé sórí nàìjíríà fọlùdé sásìkò àwọn tẹ̀ ń ṣe retreat pé káwọn káwọn èèyàn àwọn jọ kèwà àṣeyàn nìkan àwọn jehova witness gé ṣe Christmas wọ́n ní kèé sọjọ́ ọ̀bí Jésù òòfà ilẹ̀ Róòmù náà ní àná òfin padà Christmas ọ̀ ń bọ̀ láti ilẹ̀ Róòmù wáyé tí ó wà láti Amẹ́ríkà wáyé tí ó wà láti Britain irú ẹ̀ náà ló débi January one òòfà Janus ìgbàgbọ́ àwọn Romans ìgbàgbọ́ àwọn ará ilẹ̀ Róòmù ni wípé òòfà yẹn lòòfà beginning of the year òun ni god of the beginning of the year òun ni èṣù òun lọ́lọ́run kékeré wọn tí máa ń jẹ́ kí bẹ̀rẹ̀ ọdún ọ̀dà òòsàyẹ náà máa ń bọ òun náà máa ń sìn òun náà máa ń jọ́sìn fún ní january tàbá ti wọnú ọdún tuntun àwọn nígbàgbọ́ ẹ máa wo ti december yẹn òpadà christmas ó ní tán o ara táwọn romans àwọn aráàlẹ̀ róòmù ara tán máa ń ṣe lásìkò december tó bá ń parí lọ ara ẹ̀ ni pé wọ́n ṣe àwọn ilé wọn àwọn ilé iṣẹ́ wọn àwọn igi wọ́n ṣe lọ́sọ̀ pẹ̀lú color green àbí color red irú ẹ̀ náà lọ́wọ́ tẹ̀lẹ̀ fẹ́ ra wọn ilé epo ẹ̀ ra wọn inú ilé wọ́n wàá fi àwọn kìíní sunshine green àbí red white wọn mọ ẹlò yellow ipa àwọn ará romance mọ̀ sí gbogbo tí wọ́n sọ lọ́wọ́ àánú àwọn ìwé tán kọ káàkiri àfá àwọn òsá àwọn èèyàn ara ẹ̀ ní pé wọ́n máa ń yin nǹkan pàù pàù ìyẹn ní gbogbo àwọn báńgà fẹ́ rí ara fáwọn róòmù àwọn ẹlẹ́bọ àwọn olóòsà ara ń sáma ṣe ni gbogbo ẹ̀lẹ́gbẹ́ wá náà lù ìlànà àwọn ẹlẹ́bọ tí mùsùlùmí gbọ́dọ̀ sọ́ra fún òun ni irú ẹ̀ náà lọ́wọ́ adébí janus wọ́n gbà pé irú fada christmas di bàbá àgbàlagbà kan tó bá ṣàdúrà tó súre fáwọn méke ọdún yàgò fún wọn ọdún parí rọrùn irú ẹ̀ náà ni pọ́ọ̀sà janus òòsà yẹn téèyàn bá sáàkì fún ilé sáàtọ̀ pé image of janus òòsà yẹn wà lórí internet so many websites ló ní ìbejì òòṣà jẹ́nọ́ọ̀sì yẹn tẹ́ ẹ bá rí òòṣà jẹ́nọ́ọ̀sì yẹn rí bí ọjọ́ bí mélòó báyìí lónìí ẹ sì pé tó òòṣà ìṣúlélẹ̀ yìí ṣàìtọ̀ níyà ọlọ́run rí inú ayé tiwa ẹ̀yin mùsùlùmí náà wá jọyìn wọn ọ wà á sọ pé ẹ ṣe january ìwọ náà wà pẹ́sẹ́ jésù ṣe ní kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ kí jésù àgbẹ̀fọ́nù ṣe kọ́sẹ̀ máa náà ìsìnká àwọn tá a wá jẹ́ mùsùlùmí ẹ jẹ́ ká wá gbọ́ tí mo fẹ́ sọ yìí gbogbo ń tọ́ bá jẹ́ ọdún nínú ìsìláàmù wa sẹ́rí mò ń dọ́gbọ́n sọ àsìkò olò torí wípé a ti fẹ́ round off láìpẹ́ àwọn àfáà wa wọ́n mú àwọn ọ̀rọ̀ wa tó pọ̀ tí mo ti rò pé a lè ka ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ wọn ètò ọlọ́mbá ni a lè kà bẹ́ẹ̀ tọ́lá lómi ọmọ bèrè pé kí ló dé sáà sí ní káwọn ọmọ ṣe january one àwọn ni mo wá fẹ́ yanjú yìí alákọ̀ọ́kọ́ ìtí bá ń jẹ́ ọdún nínú ìsìláàmù ìtí bá ń jẹ́ ọdún nínú ìsìláàmù ẹ bá jẹ́ pé mùsùlùmí ni o torí pé ìsìláàmù mo fẹ́ ṣe ọlọ́ọ̀ni àlìyáwùmọ̀ àkùmọ́lùtùlàkùn bí nàkan ẹ̀yin mùsùlùmí lónìí àáyà ìrọ̀ ń sọ̀kalẹ̀ nígbà táwọn ẹbí ṣe ájì tó ṣe kẹ́yìn tọ́já sí pé lókè àràbà tí wọ́n lò gbóná kàtọ́ tó ń sọ pé òun mọ̀gbà tó sọ̀kalẹ̀ òun má sùkò tó sọ̀kalẹ̀ àti ibi tó sọ̀kalẹ̀ fún ànàbí àsàmà nígbà bẹ́ẹ̀ kan wá bá pé àyà kan bẹ́nu tíra yín tó bá jẹ́ àwọn ni gbogbo ọbẹ̀ ìdùnnú ni fáwọn kí láyà ọlọ́run ní ẹ̀yin mùsùlùmí lónìí àkàmọ́lítù làkún dínà kan mo ti pé ìsìláàmù fún yín wà àti mọ́ntù àlékún ní ìmàtì bákan náà mo ti parí ìdẹ̀ra mi lé yín lórí wàrọ̀díìtù lákùnmúlì ìsìláàmù dínà mo wá yọ́nú sí ìsìláàmù lẹ́sìn fún yín jẹ́wọ́n tá a bá kọ̀ wò ọlọ́run lòun ti pé ìsìláàmù fún ànàbí sallallahu alaihi wasallam àwárí àkọọ́lẹ̀ ẹyọ kan kódà kọ́mọ̀ ju ẹyọ kan lọ tí ó kẹ̀ sọ fún wa nípa wípé àrọ̀ ọdún nínú ìsìláàmù ní january wa àáfàá lélẹ̀ ìtìkọ́ tó fún wa pé ẹ̀sìn wa ti pé kọ̀kọ̀ sí january ní ọdún wa ìyẹn jẹ́ alákọ̀ọ́kọ́ ẹlẹ́kejì gbogbo tó bá jọ́dún nínú ìsìláàmù ó máa ní àdáàbùn wá àkàmù ni a wà béèrè pé ẹ̀yin mùsùlùmí tẹ́ ẹlẹ́ẹ̀fẹ́ ṣe january wa kí ni àwọn ẹ̀kọ́ àtàwọn ìdájọ́ tọ̀rọ̀ mọ́ tọ́ ọ bá di wípé kílẹ̀ ẹ̀kọ́ tọ̀rọ̀ mọ́ ọdún ìtúnu àwẹ̀ màá ní sáfòmí ní two to three hours màá ṣe lẹ́tọ̀ fún ọ lórí ẹ̀ sí ìtàn ní ẹ̀yìn kílẹ̀ ẹ̀kọ́ tọ́rọ̀ mọ́ iléyá iwe tí mo ṣe lórí kílò pẹ̀ndé onígbà tá a ṣe léyá tá sẹ́ndì ẹ̀ e káàkiri àwọn platforms àfà lórí pa afẹ́ pa ẹran iléyá nìkan wà láyé àwọn àfà wa kọ síra lóye ẹran iléyá nìkan àfà èèyàn lè lẹ́tọ̀ kátó sọ pé irú aṣọ wo láwọ̀ irú ìdìwò ibo láti lè kírun tani máàmù tó lè kírun bóò ni ó ṣe kírun fún wa bóò láàfẹ́ àìràn ẹlẹ́yà ibo láàkọjú ẹ̀ sí irú ọ̀bẹ wo láàfin pa irú ta ló lè jẹ́ ń bẹ̀ ẹni tó bá bá wa pa sọ àfún lówó ni àbá fún lẹ́ran gbogbo ẹ̀ ló ìdájọ́ ni ìdájọ́ January one jọ ń torí irú aṣọ wo wọ́n ní àwọ̀ irú súrà wo láàkà bá a bá jáde tó bá wo bẹ́ẹ̀ni ọ̀bá tó mọ̀ ó tún lè kà mí a bèrè pé kí ni ìdájọ́ january 1 ẹgbẹ́ ṣàlàyé ẹ̀ wa irú wo ni ní pa ẹran wo lọ́wọ́ january one ẹran tó wọlé yá àwọn ọ̀sán fún ọ tó jẹ́ màálù ó pé yọdún báyìí tó jẹ́ ràkúnmí ó lè jẹ́ yọdún báyìí èèyàn méje wọ́n lè pa màálù èèyàn méje àbí mẹ́wàá wọ́n lè pa jẹ́ wúrẹ́ ti pọ́dún kan sáàfù àwọn abíyá wa sáàgé ìkànnà wa bóòlù àṣẹṣe kankan torí kèé sọdún rárá nínú Islam ìyẹn jẹ́ nínú àwọn tá a gbọ́dọ̀ gbòye táwa mùsùlùmí tá a fi pé kèé ṣe ń yẹ ká máa dára wa láàmú nítorí ẹ̀ kèé sọdún lọ́dọ̀ wa ìyẹn nìkan tọ́kọ́ ẹjá tó àdìsí àfọ àwọn ó lẹ́yìn èèyàn lẹ́pàtàbí ọ̀hún náà sánánà máa ń kọ̀ lákùn àwọn àfáà la lè pè ní sánánà àti lè pè ní súnánà méjèèjì túmọ̀ rẹ̀ lọ àṣẹ máa tẹ̀lé ojú òpó ọ̀nà àgbàṣe nǹkan ìlànà àwọn tó ṣáájú yín ṣíbúrọ́ ń bì ṣíbúrí wàzìrọ́ án bí zìrọ́ in hátà làwùsálà kú dúró rọ̀ bọ́ bí làṣàlàtúmọ̀ òru anábìlẹ́yìn mùsùlùmí tọ́bá dòpin ayé tó òpin ayé náà ti ń dé bọ́ọ̀nù kọ́lọ́kọ́lá ẹ̀mí àti yín wà látẹ̀kú mọ̀ ilá àláṣìrọ̀ rì náà ipò òpin ayé bá sì dé èèyàn náà pọ̀ jù èèyàn lọ bóyá tó jẹ́ kí ogun ti ṣẹlẹ̀ ọmọ ṣẹlẹ̀ náà nù ṣùgbọ́n àwa gbọ́dọ̀ dákẹ́ a gbọ́dọ̀ máa ṣàlàyé èèyàn lọ orújú ó ti wà àtàrà sọ tó bá ti dòpin ayé àwọn mùsùlùmí o ìlànà àwọn tí è sára wọn wọ́n máa tẹ̀lé inch by inch ìgùnpá kan sí gùnpá kan débi wípé tí àwọn tí è ṣe àwọn tó ṣáájú wọn lọ́nà àwọn kèfèrí nínú àwọn ẹlẹ́bọ nínú àwọn tó ń pè èèyàn lọ́lọ́run àbí tó ń pè èèyàn lọ́mọ ọlọ́run wọ́n máa tẹ̀lé láti tán bá wọnú ohun bá wọnú ohun tá a wọn débẹ̀ ìyá rọ̀ àwọn sàádé tí wọ́n tọ́lọ̀ ń sàánú wọn ọlọ́run sàánú èmi àti yín náà kọjá kí islam ò jẹ́ pé ní ó tóbi ló kà yá wa anábì sọ́lọ̀ láàrin ọ̀sálà nígbà tó sọ̀rọ̀ àwọn sàádé ní ìwà ànábì sáwọn tó ń sọ ni àwọn christians àtàwọn jews kọ́lá ànábì yìí sọ́lọ̀ lẹ́sàn fámẹ́n ànábì ní tí èbá tún wá sà wọn ta ni ọ̀bà jẹ́ àwọn náà lẹ́ẹ̀bẹ̀rẹ̀ kọ́ọ̀sì wọn ṣèbí lóde pé mùsùlùmí náà ń ṣe wedding ó ń wọ wedding gown mùsùlùmí náà gé kéèkì bá dé káàkiri lónìí mùsùlùmí náà ti tóun náà ṣe bá rí ìkan lórí fóòtà rẹ̀ lórí social media ń jò ní tóun náà fẹ́ ṣe mìláàdì rúhìlà òun fẹ́ sọjọ́ ọ̀bí ànábì ìsá olóhùn òsè christmas òun fẹ́ sọjọ́ ọ̀bí ànábì ìsá ọjọ́ ọ̀bí tí ọ̀sẹ́ ní kàkà pé december twenty five òsàlẹ̀ róhùn náà máa ṣe ń jọ náà ṣe bá mùsùlùmí náà tẹ̀lé wọn kódà ṣe bá mo ti gbọ́ program lórí rédíò tí ẹnìkan gbọ́ bẹ̀ lọ́fadà christmas mùsùlùmí wá ni wọ́n wọ́n ń dín pé ah, alájà irú bẹ́yìn náà ṣe gbọ́ ọmọ wáyìí ìmọ̀ràn wọlé fẹ́ fún àwọn tó jẹ́ àwọn muslim leaders ó ní mọ̀ràn ní fáwọn ọmọ olórí mùsùlùmí ni pé tó bá ti dàsí kó léyá káwọn náà bá wá ṣe nǹkan kan tí ó dàbí fada iléyá mo ní fada àtúnú àwẹ̀ náà ṣe kí ni ó tó ń bọ̀ tó bá yá tàbí banga iléyá àbí banga ìtúnú àwẹ̀ tẹ́ẹ̀mọ̀ wá ju banga gbòò gbù tẹ́ẹ̀mọ̀ dàlúrú ọdún tiwẹ̀ ìsọdún dàlúrú kì í sọdún máa dáyà jáyàn kìí sọ ọdún kẹ́ẹ̀dù báńgà kẹ́ẹ̀fì rọ́ọ̀bù ọdún fọ̀kànbalẹ̀ ọdún kákìrún ọdún ká sọ pé ọlọ́run tóbi ọdún ká mọ̀ṣẹ́ aláwọ̀gbá ọdún ká jẹran ọdún ká lọ kíra wa ọdún ká ṣe dáadáa síra wa ọdún kára sọ kádùn ìyàwó nú kádùn ọmọ nú kádùn bàbá nú ọdún tiwa nìyẹn. anábìlẹ̀ ẹ̀mọ̀ tẹ̀lé sunlẹ̀ tó bá wa jílí tí ẹ bá wọn wọ nínú àwọn Bukhari àti Muslim ló gbà àdìsí wa nínú àdìsí pàápàá wa àbúrò rẹ̀ rà tóun náà súnmọ́ àdìsí ó nípa nàbí àsálàm ó hátà táàkùdà ummati bí axil kùrú ní kọ̀bìláhà ṣíbùrọ̀ bí ṣíbùrí wà bìrọ̀ àn bí bìrọ̀ àn ó dàbẹ̀ bí wípé ọjọ́ ọ̀gbẹ́ǹdẹ̀ àlìkìyàmọ́ ò ní tó tẹ́ẹ̀fì máa ráwọn èèyàn mi kọjá sí wípé ojúpọ̀nà àwọn tó ṣáájú wọn làwọn sẹ́ńtúrì tó ti lọ ṣáájú wọn ni wọ́n máa tẹ̀lé láàrin ìtì torí pé ṣíbùrù ni àlàfo ti ń bẹ láàrin ọwọ́ kan sọ́wọ́ kan làwọn àfáàsì máa ń lo bí ìtọ́jọ́ mọ́ bí èèjì fún un lálàfo tọ́jọmọ́ àárín ìkakan sí kakan àbí tọ́jọmọ́ ìgùnpá kan sí gùnpá mi débi wípé ẹ máa wo ànábì fàkílà ya Rasulullah kafaris wàrú sáàmù ẹjọ́ àwọn persian sẹ́ẹ̀fà sí ní genus òòtà lè róòmù ni òòtà yẹn náà nígbàgbọ́ pé lọ́jẹ́ bìgì ní ọdún ẹwà àwọn bàbá wọ́n ti wá béèrè pé kafaris wàrú ṣé bí àwọn persians àtàwọn romans ni ومن الناس إلا أولئك فقال صلى الله عليه وسلم ومن الناس إلا أولئك ànábì ní tí èbá tó ń ṣe àwọn ta ni ọba tó jẹ́ àṣewọ́tọ́ ọba ti nígbàgbọ́ pé àdìsí ìyàn bùkárí lọ́gbà wa kìtàbù ètò sọ́ọ̀mù náà ti gbà wá tá a bá wò ó ànábì ọ̀fẹ́ á máa tẹ̀lé lánàá àwọn Persians àti Romans àwọn sì náà ni òòṣà ajé nọ́ọ̀sì fẹ́yìn mùsùlùmí náà fẹ́ máa ṣe kí ni o tẹ́ fẹ́ máa tẹ̀lé wọn àṣewọ́tọ́ ọba ti lè tẹ̀lé wọn gbà pé wọ́n náà ṣe kí ni o ti dára wọn àwa gbọ́dọ̀ sọ́ra kọ́lọ̀ ọba àlékè ọlá ọmọṣèwá kébé jàmọ́ kò tó kí ìtàn. àwọn àwọn Umar ọmọ kàtọ́ ọlọ́run kó bá ní yọ́nú sí wọn ara tí àwọn àwọn Umar ọmọ kàtọ́ táwọn ń sọ ni wípé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùsùlùmí ẹ jìnnà sí àwọn kèfèrí ìjìtẹ́nì bú àdá Allah níbòmí ìjìtẹ́nì bú alimusiriki ẹ jìnnà sí àwọn kèfèrí ẹ jìnnà sáwọn tí ń mú nǹkan mí ìmọ̀ lọ́n àwọn tó ń pè nǹkan mí ìlẹ́yìn ọlọ́n ẹ jìnnà sí wọn àwọn ọ̀tá ọlọ́n tó ń bọ́ lọ́n sọ̀tà ẹ jìnnà sí wọn o lásìkò ọdún wọn fa iná sàtọ́tà tẹ́ǹsìlọ̀ àlẹ́ yìí torí pé bínú ọlọ́n ó máa ń sọ̀kalẹ̀ láwọn àsìkò yẹn jẹ̀mọ́ tá a bá tún gbọ́ ilé ìnáyè àgbàpáwà mùsùlùmí ó yẹ ká ṣọ́ra níbi káwa náà wá máa organize special prayer kan àbí káláwa náà bá wọn ṣe kí ni o à ń bá wọn ṣe gbogbo ohun tọ́jọ mọ́ irú eléyìí ẹ ká sọ ṣe. àwọn àfáà tún sọ fún wa pé nígbà tọ́lọ́run bá ń sọ nípa àwọn ibadu rahman àwọn ẹrúsìn ọlọ́run tòótọ́ nígbà tọ́lọ́run bá ń sọ nípa wọn ọwọ́ afẹ́ sọ fún wọn pé wàlẹ́dínà láyé ṣàdúnà zúrọ̀ wàlẹ́dínà láyé ṣàdúnà zúrọ̀ wa ìzá mọ́rú bí lagui mọ́rú kìrọ ọmọ ọlọ́run ní sẹ́ẹ̀ ma àwọn èèyàn tá à ń sọ ni àwọn ìbádùn rahman ọlọ́run jẹ́ mi àfihàn ọjẹ́ kan wọn àwọn ẹrú sí ọlọ́run tòótọ́ àwọn ẹni ọlọ́run first class àwọn èèyàn rẹ àwọn men gangan nìyẹn àwọn tá à ń sọ yìí wọn láyé zúrọ̀ wọn máa dá sí ọdún àwọn azur òun ni tọ́ba ṣé zuru wá rí zúrọ̀ mo tú sí ọdún àwọn kèfèrí èmi kí mo tú bẹ́ẹ̀ àwọn náà tú bẹ́ẹ̀ mujahid wọ́n ní pé ọba ń sọ nípa azur wọ́n ní iná àyàdùn mùṣìríkí wọ́n lọ́dún àwọn ẹlẹ́bọn òsàjẹ́ náà sì kíla pé àwọn ìbádùn àmọ́ àwọn ẹni ọlọ́run wọn èèmọ́ bá wọn dá sí ẹ ò lérí wọn ká ní mùṣáraka kán máa dá sí wọn èè sí rárá àfáà àfọ́ àwa dohak àwọn náà sọ bẹ́ẹ̀ àfọ́ àwa ibnu siri àwọn náà sọ bẹ́ẹ̀ àtàìmọye nínú àwọn mufasiru wasalaful umma wọ́n ní àzúrọ̀ tọ́lọ́run sọ ni pé ọdún tó bá ti jọ mọ́dún àwọn kèfèrí yìí ẹ lè ráwọn mùsùlùmí òdodo ẹ lè rí àwọn ẹni ọlọ́run kan máa dà sí àwọn àfáà ní rí ni ànábì ní màá ń kọ́ omi fàwúwà mi nìyí man tashabbaha bi qawmin fahuwa minhum anábì lẹ́ni tó kan o ti dara wọn ẹ ń bá kan o ti dara wọn kí ni túmọ̀ kó dára wọn nígbà tí wọn náà bá wá ń bá wọn sọdún ó o sì ń pera rẹ mùsùlùmí tó o sì dára àwọn èèyàn ni ọdún gbogbo ayé ni ọlọ́dún gbogbo ayé tó ni wọ́n bọ́bá lọ́dún gbogbo ayé àwọn kan se máa pẹ̀ránú àwọn kèfè tí wọ́n máa wá ha oúnjẹ pé àwọn èèyàn oúnjẹ ní December twenty five January wà lọ máa bọ́bá lọ́dún gbogbo ayé kálukú ọmọ ẹ̀jẹ̀ onírin máa ń káàkiri kí lọ wá ń kì í ajẹ́pọ́dún ẹ̀yìn kan ni ọdún ẹ̀yìn tẹ̀ ṣe Rahman ṣùgbọ́n wọn mùsùlùmí tó fẹ́ jẹ́ Rahman lọ́mọ ìtumọ̀ Rahman àwọn mùsùlùmí tóòtọ́ nù o ọlọ́run jẹ́ mi àti àwọn ẹni ọlọ́run tòótọ́ láyé ṣàdúnà zúrọ̀ àwọn ìmọ̀ ẹ̀dá sí gbogbo bẹ́wà ń dá sí yìí àáfàá ní ká sọ́ra o àáfàá ní ẹnìkan tó kọ́ sí bá rí àdífì àáfàá wa Anas bunu Malik rọ̀bí aláàrẹ̀ ó sallallahu alaihi wasallam al-Madinata wa yawman yal'abuna fihima anabi ń gbọ́ ṣe ìjírá kú òun olùmọ̀dínà ìjírá tá a sọ pé la fi ń kadéèkì náà ní o anabi bá àwọn ọ̀sẹ̀ bọ́ ọba wọn tí wọ́n ní ọdún ọjọ́ méjì yàwó máa yẹ̀là fi yìí ọjọ́ méjì òun náà fi máa ṣe kí ni o náà fi máa ṣeré náà fi máa sọdún fàkọ́ọ́là máa házàlì yàwó máa àmẹ́bí ní kílà àwọn ọjọ́ méjì yìí náà wọ́n ní ọjọ́ fi yìí sí lè nígbà àwa máa fi ṣeré ni ọjọ́ eré a kọ́dé àbìdálà kó ń bí ìmọ̀ ọkọ̀ irọ́ mẹ́nuhùmá yawma al-adha wà yawma al-fitr anabi lẹ́yìn mùsùlùmí ọlọ́run ti fọjọ́ méjì replace ẹ̀ ọjọ́ tó tó wájẹ kéde bọ́lọ̀ wá fi rọ́pò rẹ̀ kò fi jùrú ẹ̀ lásán kọ́ irọ́ ó lóore jọjọ́ méjèèjì lọ kí wá làwọn ọjọ́ yẹn ọjọ́ tá a máa pa ẹran ọjọ́ léyà àtọjọ́ ìtúnu àwẹ̀ ìmọ̀mọ̀ ìmáàmù nàṣáyí náà gbà wá àtàwọn nínú àwọn àfọ òní hadith jẹun náà sábà gbogbo àwọn ẹ̀rí díẹ̀ tá a mú wáyé àfọ àwọn Sheikhul Islam Ibn Taymiyyah ọlọ́ọ̀bá ní sanwó lẹ́sàn-án rí wọ́n ní àlàyé tọ́pọ̀ náà kíra àwọn ikuti dọ́wù siratil mustaqim bàbá kó àwọn ọ̀rọ̀ wa tó pọ̀ tọ́já sí wípé ẹni tó bá ka tíra yẹn tí òye wò pé hmm, kílẹ̀ fẹ́ kí Ibn Taymiyyah ọ̀sọ̀ tẹ́lẹ̀ ìbá àfa àkẹ́lẹ́ kan hmm, tó fi objectivity pé jẹ́ǹtì ẹ̀wò wọ́n sàmọ́ dá akọ tíra ìsì lọ́wọ́ sí lọ́sẹ̀ lọ́sẹ̀kì ó rí pé bàbá ìbùnú tẹ́ níyà wọ́n ṣe àwọn àlàyé tó pọ̀ lórí tó ní í ṣe pẹ̀lú ká máa dá sí àwọn ọdún tí ọ̀kan wáyìí tó o bá ti lè gbọ́ yé kò sí tó kàn pa january one december twenty five ọ̀kan ọlọ́run ti fún alọ́dún méjì tó lóore òun náà nílé yá àti ìtúnu ààwẹ̀ táwa mùsùlùmí táàfin àṣẹ náà fàtàwọn àwọn àfa pọ́ǹbì rẹpẹtẹ kí wá clarify kankan àwọn arí nínú àwọn àfà ìjàmọ́ ẹ̀jẹ̀ gbà àti mòdé àti láàgbọ́dọ̀ bá wọn dá sọ́dún yìí ara páà ní bá wọn dá sí ó kó sínú ádámù ta ní à <clears throat> kí wọn pé happy new year ọ̀dà ń gbà tó ní ọdún gbogbo ayé ni máa rẹ̀ náà ṣùgbọ́n ọdún gbogbo ayé ni ní kí ń kí ní èsì a ti ní kéèkọ́ sọdún ni a ti alkọ́mọ́rí alìsílámì ọdún ti fìlámù tá a máa fi òṣùpá wò àti yanjú ẹ̀ ńlá fi ń sin lọ́hùn. ok nígbà tó bá rí bẹ́ẹ̀ kí lọ́ọ̀mọ́ wá kí mi sí pé ẹ kú ọdún ọdún kí mò ń ṣe nígbà tá a lọ́lọ́ ti fọdún méjì rọ̀ kó fáwọn tá a jẹ́ mùsùlùmí a wá rí àwọn àfà mọ̀àfìrún sẹ́ẹ̀rí mọ́sálà tá à ń yanjú yìí kò dàrú lọ́dọ̀ àwọn sálàfù lè wú mọ́ jàmọ́ ẹ̀gbá mo dé ìyẹn ọ̀rọ̀ kábàdà sí ọdún àwọn kèfèrí àbẹ̀lẹ́bọ kọ̀dà lọ́dọ̀ àwọn àfà ibi tí ọ̀rọ̀ wọn tá ti lọ́rọ̀ méjì ló ń jẹ wọn sáà lè jẹ sáà lè jẹ àwọn tó láà lè jẹ àwọn tó láà lè jẹ ẹ rí wípé òsàlà ń sọ yìí kò sí yàtọ̀ láàrin ọdún eégún alápánsánpá àbásípa kọ̀ǹbàdàn àti òsà Janus kò sí yàtọ̀ láàrin oúnjẹ orò ìbejì Ọ̀ṣun Òṣogbo àti oúnjẹ òsàjé nọ́ọ̀sì jama tá a bá wo ọ̀rọ̀ táwọn onímọ̀ sọ láwọn àáfàá wa tá ti lọ ọ̀rọ̀ ọ̀dàrú mọ́ wọn lọ́wọ́ nígbà tí ọ̀rọ̀ síláàmù tó lójútùú nígbà tí àwọn mùsùlùmí tí wọ́n gbọ́ Kùránì ọlọ́run yé bó ti yẹ kán gbọ́yé ọ̀rọ̀ ọ̀dàrú àwa rí àwọn fàtàwí a rí àwọn islamic verdict táàrí ìfẹ́ dákọ̀ ìkankan nínú àwọn onímọ̀ torí wípé náhàmù nàhtàrímù lọ́rọ̀lámà ìlà annana lànáhù bí àtọ̀ ìdí ibi abárí fáwọn àfá àti ṣàṣìṣe àní tẹ̀lé wọn lórí àṣìṣe wọn bí ibi láì tààlà ẹ̀yẹ rúṣẹ́ ọlọ́run àti fẹ́ randolph sẹ́ẹ̀rí àwọn ibi tí wọ́n gbọ́rọ̀ wọn lé lórí kèé ṣe ẹ̀rí lórí ipa lè máa bá wọn ṣe january wà bàbá wọn ṣe ṣe bàbá ń kí wọn àwọn ibi tán gbélé lórí olórí ẹ̀rí tí wọ́n fẹ́ lòjù òun ni àyà sọ́rọ́tìlì mọ̀mọ́tàhánà láyé ní hákùnmọ̀ lọ́wù ánìlẹ̀dí náà lámúyò kọ́ ti lókun fìdí wà lámúyò kúrìjú kún ní dìyàrí kún àyà yẹn àwọn àfáà sọ̀rọ̀ lórí onísábàbù nùzúrù ọlọ́run ni a mọ̀ ṣe dáadáa sí kèfèrí àbá kèfèrí jànà o kí ló fẹ́ fàjà àjọ ń gbénú òní àjọ rajà lọ́wọ́ ara wa wọ́n ń supply wa lọ́jà láwọn iléèwé wa láwọn ibi tá a ti ṣiṣẹ́ à ń transfer owó sí wọn àbára wa jà àjọ ń ṣe léṣe landlord ládùúgbò àfà à ń bùn wọn lẹ́bùn ọmọ wọn ń ṣe nìkáyọ̀ ń ṣe wedding à ń ṣe dáadáa sí wọn ìyàwó wọn bímọ à ń jẹ àmàlà súnmọ́ ọmọ wọn ṣùgbọ́n tó bá ti jọmọ́rọ́ ẹ̀sìn àfọ́ àwọn ìdùnnà kọ́jú nínú tíra àwọn àkámù alì bímọ bàbá kọ́ kò sàṣìkò ní tẹ́mọ́tẹ́rà dọ̀fù mọ́gídì ti tó alọ́kírun bàbá gbé ìjìmáwù àwọn onímọ̀ wa àwa rí nínú àwọn sálàf pẹ̀lú wọn bá àwọn ọ̀rọ̀ àwọn àfáà díẹ̀ díẹ̀ táwa ti kà torí wípé a lè sọ fún gbogbo nǹkan la rí tán pẹ̀lú wọn bá nǹkan díẹ̀ díẹ̀ tá a kà nù táwọn àfáà sọ ààrí nínú àwọn àáfàá sáláfùlì umma níjọ́ tọrọ ẹ̀sìn òdojúrú níjọ́ tí èsè pé mùsùlùmí àti kèfèrí <laughs> àtijọ́ wọnú báyìí ó rí àwọn àáfàá tí wọ́n ní pé kọ́ ọmọ bá wọn dá sọ́dún kèfèrí àwọn àáfàá ẹ̀sìn sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ wọn là ń ká ìláyẹ́sà àdúrà zúrọ̀ kọjá àbdálà kọ́mọ̀ lọ́wọ́ gbogbo àwọn ọ̀rọ̀ yẹn ìtẹ́nìbú àdá àlọ́ ìtẹ́nìbú ní mùsùlùmí náà fi àyà àdìyẹ gbogbo ọ̀rọ̀ àwọn sálàfù là ń ká yìí ṣé ara àwọn fàtàwá kọ̀ọ̀kan tó ń jáde yẹn ẹ̀yin mùsùlùmí ẹ̀ farabalẹ̀ gbọ́ yé ẹ lọ wo ẹ̀rí tí wọ́n lò ẹ̀rí tọ́lọ́hún fi ń sọ̀rọ̀ general iná fẹ́ pa síbi ọ̀rọ̀ ọdún kìí sọ̀rọ̀ ọdún lọ́lọ́run sọ ọlọ́run ni a máa ṣe dáadáa sí kèfèrí náà tó ti yé tá a bá rí kèfèrí débi ń fa ààfò lóúnjẹ àáfà adẹ̀ fún wọn lóúnjẹ kìí ṣe pé kí ló pẹ̀ a rí kèfèrí tó já sí pọ̀ tọrọ owó lọ́wọ́ wa tá a fún tá a mọ̀ rí àríkèbèrè tó ń supply wa lọ́jà tá bá arajà tí ń jẹ thousands of naira lára wa àríkèbèrè tá a jọ ń ṣe létí landlord wa àgbára wa létí rí ṣùgbọ́n tó bá ti débi ọ̀rọ̀ ẹ̀sìn làkómúdínú kọ́m wàlíyàdì lákòmúdínú kọ́m wàlíyàdì àṣẹ tó bá ti débi ọ̀rọ̀ ẹ̀sìn ìta máa sọ fún wọn ni wípé ẹ̀sìn tiyín òun lẹ̀sìn tiyín àwa ò ní fi ẹ̀sìn tiwa lẹ̀ nítorí tiyín àwa ò ní tẹ̀lé ìlànà ẹ̀sìn yín nítorí ipá ń wá ìyọ̀nú yín ìyọ̀nú ọlọ́run òun ló tóbi lọ́dọ̀ tiwa ju ìyọ̀nú èèyàn lọ jama gbogbo àlàyé tá a ṣe yìí àwọn ẹ̀rí táwọn èèyàn fẹ́ lò tán fẹ́ fi gbé ọ̀rọ̀ ọdún kèfèrí wọlé kò wọlé o awo àwọn ẹ̀rí yẹn kò sí àsìkò àbámọ̀ kàwọn ní kọ̀ọ̀kan pé àáfàá báyìí wọ́n sọ̀rọ̀ báyìí ẹ̀rí tí wọ́n lò rí ṣùgbọ́n pọ̀lọpọ̀ àwọn ẹ̀rí tí wọ́n lò yẹn pé ìsìláàmù ni a ṣe dáadáa sọ́márì àwọn ibi tán gbára lé òun ní pàdánù àtàlà fúnra rẹ̀ gan ọ̀dà sáwọn kèfè yes agreed ànàbí ọ̀bá wọn dá sọ́dún wọn o sallallahu alaihi wa alihi wọn ṣàdéhùn a ní gbógun tira wa o a sì ní kún ọ̀tá lọ́wọ́ lórí wípé kọ́ wa máa gbógun tiwa o gbogbo orú nǹkan báyìí àwọn èèyàn yìí ṣe kí ni wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe wá rà wà fà tí wọ́n fẹ́ dọ́kọ́ sọ pé a lè máa kí wọn pé congratulations o happy new year o àbí bẹ́ẹ̀ kọ́ kọ́mọ́dé pé bíbà tọ́já sí wípé àwa ń ṣe ọdún iléyá wọ́n kí wa à ń ṣètúnú ààwẹ̀ wọ́n kí wa ìtawà ń ṣe ìtọ́lọ̀ ń yọnu sílẹ̀ ìtọ́lọ̀ ń faramọ́ ni ṣé tí èèyàn bá ṣe dáadáa sí wa tóun bá wá ń ṣe aburú sáwà lọ́jọ́ ìrẹ̀ ń bí aburú tó lè fa ìbínú ọlọ́run ní pàápàá tá a tó rí ọ̀rọ̀ Umar ibn al-Khattab pé ìbínú ọlọ́run ọba fẹ́ ó ń sọ̀kalẹ̀ ẹ̀yin náà ẹja wo tí máa ṣẹlẹ̀ lọ́dọọdún tó bá dín sí àdìkò dìsẹ́mbà ẹ wo bí àwọn àdánwò tí wọ́n pọ̀ náà lò apẹ̀rẹ̀ ìbínú ọlọ́run ni bẹ́ẹ̀ sí gbọ́ pé bí ìjóná lẹ́mọ̀ gbọ́ pé ásídẹ́ǹtì ilé ìṣẹ̀lẹ̀ lẹ́mọ̀ gbọ́ páwọn ilé ìwọ̀n bára wọn jà wọ́n para wọn gbogbo tí ò tún àwọn nǹkan àbùdánwò ọmọ wa ṣẹlẹ̀ yóò máa gbéra wọn pọ̀n ọlọ́run má jẹ́ ká ṣe kò gẹ́ ìbínú rẹ kọ́ ọ ká ìbínú rẹ kúrò ní orí wa àti lórí gbogbo ayé ibi òun láti dúró torí náà pẹ̀lú aláyè tá a ṣe ìlàkúndínà kọ́ọ̀mù wàlìyàn ní islam ìdámọ̀tẹ́ra àáfà sáwọn bá wọn kí aleluya ni sáwọn bá wọn ṣe eríwo yà á ní ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn tó bá jọ máwọn nǹkan tí máa da ọmọ nìyàn pọ̀ á ní kódà àgbọ́dọ̀ ṣe jàǹbá fún wọn kódà àgbọ́dọ̀ ṣàbúrú sí wọn ṣùgbọ́n tó jọ mọ́ ntí èsè lànà ọdún tiwa mùsùlùmí ò ní í dá sí i abẹ́lọ́ wọn bá tá a lè sọ yìí ọlọ́run jẹ́ wúlò fún wa láyé àtijọ́ gbé ibi a bá ti sọ tó dáa kọ́lọ́n wa ọlọ́run nìkan lọ́ba tí ó là níbi àṣìṣe subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu